ẹkú ilé ló yára ilé ẹkú àbọ̀ ló yẹ ní ìbọ̀ oko erá ètò kíni kú ilé olúwa rẹ̀ ló fọ̀tá ẹ̀ hàn ni adáfúngbáyé lọ́lá ọmọ Ọ̀rúnmìlà wọn ni kò kalẹ̀ bọ́ ni kò wá ṣe ìgbà yìí lọ láàwá ò gbogbo awo ìgbà yìí lọ láàwá ò ajé tó kú dé ìgbà yìí lọ́la àwa o gbogbo awo mo kí onílé mo kí àlejò mo kí ọmọdé mo kí àgbàlagbà mo kí gbogbo ẹ̀yin ènìyàn wa nílé lóko níbi tí ẹ ti ń gbọ́ mi ojú tẹ́ ẹ fi ń wò mí ojú ọ̀hún ò ní fọ́ etí tẹ́ ẹ fi ń gbọ́ mi etí ọ̀hún ò ní di gbojúgbojú ò ní gbojú lọ́wọ́ yín gbapágbapá ò ní gbapá lọ́wọ́ yín gbẹ́sẹ̀gbẹ́sẹ̀ kò ní gbẹ́sẹ̀ lọ́wọ́ yín o aburú ayé kò ní yà lọ́dẹ̀dẹ̀ nìkọ̀ọ̀kan yín nílé lóko lẹ́yìn odi níbi gbogbo tẹ́ ẹ ní àfojúdé àti àfọkàntẹ̀sí ìbànújẹ́ kéré tó bi kò ní wọlé tọ̀ yín lójijì ẹ ní gba lẹ́tà ìbànújẹ́ bàtà ọ̀fọ̀ gèlè ọ̀fọ̀ ayé ò ní bọ́ sẹ́nu ọ̀nà lẹ́nìkọ̀ọ̀kan yín ní àṣẹ àjàgùnmàlè olú olóde ọ̀run iwájú lọ́lá ẹ̀rín ń lọ iwájú lọ́lá ẹ̀fọ́ ń lọ ọlá níwájú ni gbogbo yín ó jẹ́ nínú mọ́lẹ̀ ò ní sọ yín dèrò ẹ̀yìn láwùjọ ẹ ò ní jìyà ìyà ò ní jẹ yín o ibà ní ẹkú ilé lóyè ọmọ onílé ẹkú àbọ̀ lóyè ọmọ àlejò ẹni ẹni kì í bẹ ní mọ̀sọ̀ká má ba ìpọ́n adébáfọ́ ọ̀rúnmìlà aládé lọ́yún ẹgbà ní ìyá ni kó kalẹ̀ ẹ̀bọ ni kó wá ṣe owó tí ń bẹ lóde ìlú ńkọ́ ẹ̀gbà kó lọ́ọ́ máa gbàre tẹ̀yìn wá fẹ́ yin ẹ̀gbà gbogbo ire yín tó wà lọ́wọ́ ọmọdé tó wà lọ́wọ́ àgbàlagbà ẹ̀gbà kó lọ́ọ́ rí gbà wá fún yín kọ́mọlẹ́ má ní agbára láti fọwọ́ bo ògbó yín mọ́lẹ̀ kọ́ má lè dáná sun kádàrá yín o lé ní ilé ewé ni mo mú yín yà sí ewé gbégbé kó máa gbébi kó lórí ẹnìkan kan yín nílé lóko ewé ẹ̀sọ̀ kó máa sọ bí tó wà lórí yín kalẹ̀ o pèrègùn kó máa pa gbogbo ègún ayé yín run láti wákàtí ọ̀wọ̀ yìí lọ àkókò tòrìṣà kó kóbi kúò lágọ̀ọ́ ara yín o ọlọ́sọ kó jẹ́ kí láàyè ó sọ yín ìrókò kó má jẹ kó kú kẹ má kó àrùn kẹ má kó dààmú àgbọ́sá ló ní kí gbogbo ajogun bí ó rí kọ́ máa sá lọ o ewé wọ́rọ̀ ló ní kẹ́ ẹ jayé ẹ̀rọ̀ kẹ́ ẹ má jayé ìnira kára ọmọ ṣe níyín ẹ̀lú kèrèsé ló ní kí ló wọlé tọ̀ yìí wá kọ́mọdé má bàa yín dure yín o túlẹ̀ ẹnikẹ́ni kì í bá ẹ̀lú kèrèsé dulẹ̀ bàbá rẹ̀ kọ́mọdé má lè bàa yín dure yín párípa ló ní kẹ́ ẹ parí owó lénìí torí ojúmọ́ òní mọ́ kí párípa kó má pàgbà ajé o kẹ́ ẹ rówó lò kẹ́ ẹ rówó ná torí gbogbo ara báyìí ní ṣẹfúṣẹfú fi ń ṣẹfọ ajé ṣàwérè pèpè kó lọ polóore yà lọ́dọ̀ tìyín kẹ má jìyà láyé kí ìyà ọ má ṣe jẹ yín o kó ní bẹ́ẹ̀ kó ṣe bẹ́ẹ̀ lórúkọ Ọ̀rúnmìlà mímọ́ alágbàwí àti olùdáǹdè wa o àṣẹ mo kí yín o gbogbo ènìyàn mi nílé lóko ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ fẹ́ràn ìṣẹ̀ṣe tẹ́ ń tẹ̀lé wa tẹ́ ń bá wa ṣí ètò wa tẹ́ ń fẹ́ kó délé déko. De gbogbo ibi tá a fẹ́ kọ́ ti gbọ́ wa tẹ́ ń jẹ́ kọ́ ń gbọ́ wa ń bẹ̀ à ah, mo mà dúpẹ́ lọ́wọ́ yín o ifá ni mo dúpẹ́ àwọ̀bàdé fáfọ́ba lálẹ́ dé ọ̀yọ́ wọ́n ní kọ́ba ọmọ arúgbó kí apá ọba ó lè ba àkálẹ̀ ayé ìjẹ́ mo dúpẹ́ àwọ̀ ọba ọ̀wọ́nrín ìrosùn ifá mo dúpẹ́ mo dúpẹ́ o àwọ̀ ọba mo dúpẹ́ lọ́wọ́ yín o mo dúpẹ́ mo dúpẹ́ pẹ́ òkun irúnmọlẹ̀ náà ò ní padà lẹ́yìn ẹ̀yìn náà o ìṣẹ̀ṣe yóò rí bẹ́ẹ̀ yóò ṣe bẹ́ẹ̀ o lórúkọ Ọ̀rúnmìlà mímọ́ alágbàwí àti olùdáǹdè wa àṣẹ ẹ ò déédéé rí mi lọ́sàn-án yìí o mi ò déédéé wá àkíyèsí kan ni mo wá pe gbogbo ayé sí àti ọ̀rọ̀ pàtàkì tí mo fẹ́ bá ọba Olúwo sọ mo fẹ́ bá ọba Olúwo mo dùn sọ̀rọ̀ ni mo dẹ̀ fẹ́ pé gbogbo ojú tẹ́ fi ń wo ọba olúwo kọ́ lèmi fi wo lásìkò yìí ojú tẹ́ fi ń wo kọ́ ni mo fi wo lásìkò yìí ẹ mo ti rí àwọn kọ̀ọ̀kan ọba olúwo ṣe program kan láìpẹ́ ní kọbí ọ̀sẹ̀ kan tó fi tó mi létí ìlú ìwo ni wọ́n ti ṣe program náà nínú iléeṣẹ́ rédíò tó wà ní ìwò lọba olúwo ti ṣe program náà ọba olúwo bẹ̀rẹ̀ ìtàn nípa ìṣẹ̀dálẹ̀ wa ọba olúwo jẹ́ kó yé gbogbo ayé wípé àníṣe àwa làkọ́ bí olódùmarè àwa làkọ́ dá olódùmarè ilẹ̀ Yorùbá yìí ni àkọ́kọ́ dá Ọlọ́run gbogbo nǹkan tí ọba olúwo sọ ń jọ yẹn tí mo gbọ́ yìí ló mú mi wálé ní láti wá fèsì sí àwọn nǹkan kan tí ò yé kábíyèsí wa mo dẹ̀ fẹ́ kí gbogbo ayé ó mọ̀ wípé ọba aládé kì í ṣe ní àrífín ọba aládé ò ṣe ní àrífín ńlẹ̀ Yorùbá àìfi eré adé ṣeré àìforí adé wọ́lẹ̀ ṣùgbọ́n a máa ń pe ọba aládé sí àkíyèsí. Si n tá a bá lè gbọ́ lẹ́nu ọlọ́gbẹ̀rì ẹnu babaláwo náà la gbé ń gbọ́ o ẹnu wa ló gbà á láti kọ́rẹ́ ti ọba wa pé kábíyèsí bàbá o ifá òwú bẹ́ẹ̀ o báyìí kọ́ ni o báyìí ló ṣe rí o torí pé gbogbo nǹkan tẹ́ ń wò yìí ló ní ètò báwọn bàbá wa ṣe ṣe àkíyèsí mi rèé o àwọn kìrìsìtẹ́nì wọ́n ń pariwo pé jésù ń bọ̀ jésù ń bọ̀ tí jésù bá tiẹ̀ wá dé lásìkò yìí báwo ni wọn ó ṣe dá jésù mọ̀ pé jésù lè léyìí ṣé wọn á gbà gbọ́ mùsùlùmí pariwo ànábì wọn ń bọ̀ ànábì ń bọ̀ tànábì wọn bá tiẹ̀ wá dé báwo la ṣe mọ̀ pé ànábì wọn dé gan báyìí ṣé wọn á gbà gbọ́ tó bá rí ṣé wọn gan máa sìn ín oníṣẹ̀ṣe ń pariwo tí wọn mìlá gan bá padà dé lẹ́nìí báwo la ṣe mọ̀ pé wọn mìlá dé táwọn orúnmọlẹ̀ wa tó ti lọ bá padà bọ̀ sínú ayé báwo la ṣe mọ̀ pé orúnmọlẹ̀ wa yẹn padà dé lótìtọ́ tó bá wá dé ṣá máa tẹ̀lé wọn ṣá ṣé ìgbàgbọ́ wa kúnná débi pé a lè tẹ̀lé wọn tó bá dé ìyẹn mo torí ẹ̀ wá lè ní o kábíyèsí o kábíyèsí o mo ṣí fìlà forí adé o ifá ní ahéré yẹkoyẹko ọ̀gẹ̀dẹ̀ yẹ́dò yẹ́dò bọ̀rọ̀ kìíní ńlọ lọ́tọ̀ ìlú arọ́bàfin fi ń pa òòṣà ní polóhùn méjì ọba ní pẹlẹ́jọ́ àṣẹ́ṣẹ́ díẹ̀fọ́ alápàdéràwé ọláyínká ọmọ amólú ọká ṣẹbọ nítorí ire èní lọ́ká ó yan ọ̀la lọ́ká ó yan tó bá dáàbò yẹn ní ọmọ èrè àfà ẹjá pọ̀ yẹ kó alápà kí bá wa ṣe ọ̀yẹ̀kó alápà o ẹni ire mọ́súmọ́ba níwọ̀n ẹgbẹ̀fà mo jìnnà sọ́ba rere níwọ̀n ẹgbẹ̀je torí àádọ́ba fi lọ́ba ń pa kábíyèsí ọba olúwòmodù ọba òrìṣà olúwòmodù ìbáyín lénìí o ẹ̀yin ènìyàn mi ẹ dákun mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí àfúnù eh, púrógàmù yìí kó kan kábíyèsí ọba olúìwò ńlára ńlé ẹ jọ̀ọ́ mo fẹ́ kó olúwo kọ́ wo púrógàmù tí mo ṣe lọ́wọ́lọ́wọ́ yìí mo fẹ́ kí wọ́n rí i ẹ̀yin olólùfẹ́ wa ẹ bá mi fi tó wọn ẹ bá mi fi ṣọwọ́ sí wọn lé jẹ́ kí kábíyèsí wa ó rí ẹ jẹ́ kí wọ́n gbọ́ ohun tí mo fẹ́ bá wọn sọ lénìí. kábíyèsí bàbá ní tí mo torí rẹ̀ wá ní àwọn ibi tẹ́ ẹ fọhùn sí nígbà tẹ́ ẹ lọ ṣe program ní iléeṣẹ́ rédíò mo kí yín bàbá mo rí yín gẹ́gẹ́ bí màláìkà kan lára àwọn olùgbèjà tí irun mọ̀lẹ́ ti ń rán wá sórílẹ̀-èdè wa lọ́wọ́lọ́wọ́ gẹ́gẹ́ bí kábíyèsí wa ọba olórí aládé gbogbo ọ̀ní ọ̀fìfẹ́ ọ̀jájá second màláìka ńlá ni kábíyèsí yẹn ọ̀ní ọ̀fìfẹ́ màláìka ńlá ni <laughs> irúnmọlẹ̀ ńlá ni elédùnmáyè ló ń ràn wá sórílẹ̀-èdè yìí àníbá tí ìmọ̀ wúlò wọn lénìí nígbà tákòókò yẹn bá tó gbogbo ọmọ ará ọmọ orílẹ̀ Yorùbá wọ́n máa mọ̀ wúlò ọ̀ní ọ̀fìfẹ́ tá a nílé nìpọ̀ bá ní àbọ̀ àbá nìyẹn bákan náà ni mo tún ṣe ń wò pé olúwo ti ìlú ìwó yìí màláìkà kan ni wọ́n fẹ́ jẹ́ ó wá mú mi rántí ifá kan tó jẹ́ kí n mọ̀ pé onírúurú ọ̀nà lèèyàn máa ń gbà wọlé a lè bí olùgbèjà wa nílé ọ̀tá wa ẹni tí ó jẹ́ olùgbèjà wa lé ní kọ́kọ́ jẹ́ ọ̀tá wa lánàá nítorí ìtàn tó gbọ́ nítorí ìtàn tó gbọ́ nítorí ìtàn tó gbọ́ èyí ni mo ṣe lọ wo ògúndá méjì ó ní ògúndá kan ṣoṣo ń pani ká tó máa béèrè kejì lọ́wọ́lọ́wọ́ adébáfó ògún oníjà ẹ ò lé ẹjẹ mọ níwọ̀n rán dìgìrìgì mẹ́sẹ̀ débi ìjà ó lóun ó bòde ire jẹ́ ó lóun ó jáde ire lógun ó lóun nìjẹ́kára òde ire ó ṣoṣo wọ́n ní kó kalẹ̀ ẹbọ ni kó wá ṣe ẹ̀rí Ògún òun ni àwọn ọ̀tá ni wọ́n rán níṣẹ́ sí òde èrè pé kó lọ́ọ̀dẹ́ jẹ òde èrè run wọ́n ní kógun lọ́ọ̀dẹ́ jẹ òde èrè run ni Ògún ṣígun sóde èrè Ògún bẹ̀ sí ní pawọ́ lóde èrè nígbò wa dijọ́ kan Ògún wa mú bàbá kan tá à ń porúkọ rẹ̀ <laughs> ní ètùtù gẹ́gẹ́ bí bá ṣe pètò rẹ̀ ètùtù yìí ni bàbá wa ní Ògún kí mọ́lẹ̀ Ògún fẹ́ bẹ́rì rẹ̀ ètùtù wa fọhùn ètùtù wa sọ fún Ògún pé ó mà ṣe o àkọ́ ara rẹ̀ jẹ́ ìwọ Ògún tá a bí sóde ìrè ìwọ ògùn tí yèyé rẹ gbẹ bọ ọ̀sán kémi ó tó máa jẹ tutù kí n tó dáyé kí n tó máa jẹ tutù ìwọ ògùn tó o ṣe pé òde ìrè yìí láti tọ́ ọ láti wọ̀ ọ́ dàgbà ṣé ìwọ ògùn yìí náà lọ́tún wá jẹ òde ìrè run lọ́rin òde ìrè ní òhù ògùn ò gbọ́ orúkọ yìí níjọ́ tó ti dé láyé rẹ̀ níjọ́ tó ti bí níjọ́ tó ti bí ògùn ò gbọ́ ètò yìí rí. Ogun fọ́ọ̀sà gbé ẹ́ òde èrè láti bíhun bàbá yìí wá tún tẹ̀síwájú pé ìwọ ogun tó bá gbé lóòótọ́ òde èrè láti bí ọ ó ní kó o wo igbá àyà rẹ ó ní wàá bá àmì mẹ́ta ń bẹ̀ ó láàmì ogun àkọ́kọ́ ta sàṣìwọ̀ lára tàbí pé ọ ní o kí o tó máa ní ògún ṣèyítọ́ lórúkọ rẹ kó o tó di jagunjagun òde ìrè yìí ìran bàbá ńlá rẹ ló tẹbẹ̀ dúró tí wọ́n ń pè ní ògún. ìtọ̀ yìí ni ètùtù pa fún ògún o ní iye ògún ṣí ní iye ògún là ògún bá ṣíjú padà sọ́dọ̀ wọn tá rẹ̀ tọrọ níṣẹ́ ògún sì ti mọ́ ti fún tẹ̀dọ́wọ́ ògún mọlé ó mọ̀nà ó mọ bó ṣe ń sùn mọ bó ṣe ń jó mọ bí tó gbé jọ mọ bí tó gbé mu báyìí lògùn ṣíkú sí wọn gbogbo ọ̀tọ́ rò pé ọ̀tá ni ògùn jẹ́ sí wọn lóde èrè ìjọ náà gbogbo ọ̀nà padà bẹ̀ sí ní foníyìn fún ògùn lónìí lóde èrè nípa ìdí èyí aláṣeyọrí ni ayé máa ń kí nítorí bàbá fi ń sọ pé ètùtù ló láyé ayé ò lórò kanu ọpẹ́lọpẹ́ ètùtù ni ò jẹ́ kí ògùn kópa òde èrè ń ìtọ̀ yìí ni mo wá rántí nígbà tí mo gbọ́ prógámù tí ọba olúwo ṣe ah ọba gidi lọba olúwo yìí ṣùgbọ́n ìtàn tó ń pa fọba olúwo ó yàtọ̀ sí ní tólúwo gbé dání èyí fi hàn pé ọba olúwo ọ̀jọ̀gbọ́n ọba ni kò ṣe ọba tó ń dúró lórí pé nítorí kí n máa ṣe rèé ọba kan tí ẹ̀mí kan ń bá sọ̀rọ̀ ni ọba kan tó jogún ìmísí kan ni àwọn ìmísí kan bà lé ọba náà tí ọba náà fi ń rìnrìn àjò rẹ̀ gẹ́gẹ́ bí mo ṣe ń rí àmì ìmísí yìí náà ní ara Ọọ̀ni of Ifẹ̀ lọ́wọ́lọ́wọ́ Ọọ̀ni of Ifẹ̀ ò kì í ṣọba tó ń ṣèlú gẹ́gẹ́ bí ìlú Ifẹ̀ ṣe ni kò máa ṣe Ọọ̀ni of Ifẹ̀ jẹ́ ọba kan tó ń ṣèlú pẹ̀lú bí ìmísí ṣe ń ran àwọn onílẹ̀ àwọn onílẹ̀ wọ́n ń bá Ọọ̀ni of gbé ètùtù Ọọ̀ni of pé àwọn tó nílùú wọn ń bá gbé ṣùgbọ́n òun ò rí wọn ẹ̀mí ni wọ́n fi jọ ń bára wọn sọ̀rọ̀ ẹ̀mí rẹ̀ ni wọ́n ń darí báyìí náà ni ìmísí kan ti bàlẹ́ ọba olúwo lọ́wọ́lọ́wọ́ ọba olú ìwó ti gbàlejò ìmísí irúnmọlẹ̀ àwọn ẹ̀mí tó wá ń bọ́ba olú ìwó rìnrìnàjò yìí ó ń takò ọ̀pọ̀lọpọ̀ ìtàn tí wọ́n ń pa fún ọba olú ìwó nípa ṣẹ̀ṣẹ̀ wá ìdí nìyẹn tọba olúwo fi sọ pé báwo ni èèyàn ṣe máa di sísìn fọba ọba olúwo ní èèyàn ò lè di sísìn fọba that is ìbọ ènìyàn lọ́pẹ́ níbọ̀ òrìṣà kábíyèsí olúwo mo du ọba òrìṣà mo fẹ́ kẹ́ ẹ súnmọ́ mi ẹ wá nǹkan fìdílé kábíyèsí bàbá ẹ jájọ jomitoro ọ̀rọ̀ tí gbogbo tí mo fi sọ lé ní ò tún yé yín ẹ tún fi mí ìránṣẹ́ máa fèsì sí i ọmọ ò ní rí bàbá ẹ̀ fín àkọ́kọ́ rèé o kí n kọ́kọ́ yá aṣọ díẹ̀ fún yín ní orí àpèrè tẹ́ ẹ wà yìí kábíyèsí bàbá orí àpèrè òrìṣà lẹ́wà ìyẹn ò ní àtúnṣe kankan bó ti ń kó kiri mọ́ kì í ṣẹ̀yìn lò ṣá o kábíyèsí ọba olúwo ẹ̀yin kọ́ lò ṣá ẹ̀yin kọ́ lò ṣá igbákejì òrìṣà tá a gbélé yín lórí òun gángan lò ṣá adé orí yín ní igbákejì òòṣà ó lo òòṣà fi kèṣèkejì ara rẹ̀ káwọn baba ńlá yín ó tọ́ lọ rèé tọrọ rẹ̀ lọ́wọ́ òòṣà pé afẹ́fi máa pàṣẹ ìlú kí ló lè bá a máa rójú kí ló lè bá a máa tòrò kéku ó lè bá a máa ké bí eku kẹyẹ ó lè bá a máa ké bí ẹyẹ kọ́mọ èèyàn ó lè bá a máa fọhùn bí èèyàn ẹ̀yin gangan kọ́ lóòṣà o àfi tẹ́ ẹ wà kọ́ lóòṣà o adé orí yín gangan lóòṣà tó jẹ́ igbákejì òòṣà ọlọ́run ò lórogún láyé o kò dẹ̀ lárólé nípa pé ẹ ẹnìkan ní igbákejì ọlọ́run abẹ́nìkan lárólé ọlọ́run ẹ àfi ní ojúbọ ọlọ́run kábíyèsí bàbá ojúbọ ọlọ́run gbogbo ayé ló wà láfi ń pè ní abetulukara bíi ajere ọlọ́run ò ṣèbìkan gbogbo ayé yìí etí ọlọ́run ni gbogbo ayé yìí inú gbá ni ayé yìí dàbí gbàtà wà nínú gbá ni gbogbo tó bá wà nínú gbá ti gbá ni gbogbo tó bá wà nínú igbá kábíyèsí bàbá ti gbá ni fúndì èyí olódùmarè kò ní ojúbọ o port of questions sir olódùmarè wọn ò ní ojúbọ bàbá òòṣà ló lójúbọ òòṣà ló ní ojúbọ tá a ti ń bọ wọn ni mo ṣe wálé ní láti ṣe àwọn àkàwé kọ̀ọ̀kan fún yín nípa ìtàn ilẹ̀ Yorùbá bàbá kábíyèsí bàbá kò sí tá a lè ṣe tá a lè fi kó apá òrìṣà dànù látara àwa tá a wà láyé lẹ́ni ni màá fi ṣe àkàwé fún yín bàbá o tí bàbá kan bá wà bẹ́ẹ̀ ṣe jẹ́ ọba aládélé ní tẹ́ bá rìn rìn rìn rìn tẹ́ bá wáyé rí tó bá ṣe pé igbá lẹ jogún tẹ́ pé igbá yìí tẹ́ bá ti gbé sínú omi tẹ́ fomi ṣàn tẹ́ bá ṣàdúrà tẹ́ bá fi wẹ̀ tógun ayé yín bá ń ṣẹ́ tógun ń tipa ogun òkè káyín látara igbá yìí kábíyèsí bàbá tẹ́ bá wá dàgbà dàgbà dàgbà dàgbà tẹ́ bá dògbò láti lọ bá ń tó ẹnikẹ́ni tẹ́ bá fi gbá ìta lọ́ọ́ rẹ̀ ẹ ti ṣe olúwa rẹ̀ lóore pé ìwọ ọmọ mi ó ní ẹ ìgbà ìgbà mo yọ̀ǹda fún ọ ní gbogbo ìgbà tó bá ti fẹ́ ìrànlọ́wọ́ mi pè mí gbé igbá sínú omi pé orúkọ mi ní ìgbà mẹ́ta sọ igbá yìí fomi yẹn lọ́wẹ̀ bó tún ké ogun náà pọ̀ tó máa wá bá ẹṣẹ́ ogun yẹn láyé káfíyèsí bàbá ẹ̀yin kọ́lẹ̀ ń lọṣẹ́ ogun yẹn ẹ̀yin ò mọ pò tẹ́ ń lọ wà lóde ọ̀run tẹ́ bá ti dóde ọ̀run ẹ̀yin ò lágbára láti ṣe ogun yẹn ṣùgbọ́n kọ́mọ yẹn lè mọ rírì yín lẹ ṣe gbé igbá yẹn fún un ṣùgbọ́n ní gbogbo ìgbà tọ́wọ́ yìí bá ti ń bu omi iṣan igbá yẹn tó dẹ̀ ń porúkọ yín lóòótọ́ tó bá ń bomi yìí wẹ̀ ogun ayé rẹ̀ ó sì máa ṣẹ́ ogun ayé rẹ̀ ó sì máa ṣẹ́ ogun ayé rẹ̀ ó sì máa wọlẹ̀ ìyanu á dẹ̀ máa ṣẹlẹ̀ láyé rẹ̀ bàbá àníbi tí ayé délé ní tí bàbá kan bá jogún èpè tó bá ní èpè tó dájú lọ́wọ́ tó yẹ pé èpè yìí ló fi ń gba pagi ló fi ń pàrùn gbè tó yẹ pé bó ṣe ń lo èpè yìí bẹ́ẹ̀ ló ṣe ń jẹ́ tí bàbá yìí bá wá jogún èpè yìí sílẹ̀ dé ọmọ nígbà tó ń lọ tó bá lè mú èpè pé ìwọ ọmọ mi gba èpè yìí a kì í mọ̀ tí ogun bá dé wọlé kí èpè yìí mọ́lẹ̀ ta omi sílẹ̀ kó tó mu pa ẹyẹlé sílẹ̀ kó tó mu pa ewúrẹ́ sílẹ̀ kó tó mu tó bá ti pe ewúrẹ́ yìí lé èpè yìí mú ìyá sí ní ìgbà mẹ́ta júbà mi porúkọ mi tó bá ti porúkọ mi sí ní ìgbà mẹ́ta sọ gbogbo tó bá ń fẹ́ ń bẹ̀ láṣẹ ọlọ́run màá wá ṣe fún ẹ látòdì ọ̀rọ̀ bàbá gẹ̀rẹ̀jẹ̀ ni o bàbá yẹn ò lè tòdò ọ̀run wá ṣe nǹkan kan ṣùgbọ́n gbogbo tọmọ yẹn bá ń sọ ní àkàkà èpè yẹn ní gẹ́gẹ́ bí bàbá ẹ̀ ṣe ni kó máa ṣe sọ yẹn gbogbo ẹ̀ ni ó máa wá sí ìmúṣẹ. torí pé èpè yẹn ni ogún tá a jẹ fún bàbá yẹn tí bàbá yẹn jẹ ẹlẹ̀ di ọmọ rẹ̀. eléyìí ò ní kankan ṣe pẹ̀lú nkankan bó bá ṣe ni kó ṣe máa ṣe gẹ́lẹ́ ló gbọ́dọ̀ ṣe máa ṣe kò wá síjà ń bẹ́ẹ̀ tí ọmọ ìbá wa ò ní di ìrànlọ́wọ́ bàbá òun ó lè kí èpè mọ́lẹ̀ kó lọ sọ́nù nígbà tí ìjìyà tí ó mú kí bàbá yẹn ní èpè lọ́wọ́ nígbà ó bá dé á jẹ ìyá rẹ̀ yóò sì mú mi sí tó lẹ́nìkan kò ní ní agbára láti ràn lọ́wọ́ torí pé bàbá rẹ̀ náà jìyà débẹ̀ ni bàbá yẹn ti wádìí ilé wọn ló ti mọ̀ pé ègún kan ń bẹ nílé àwọn o èpè yìí ni solution tó wọn fi ń ṣẹ́gun ègún yẹn ìyẹn ni yàrá àjẹgúnsílẹ̀ tí èèyàn fi ń dòṣà gbogbo ayé ẹni tó dẹ̀ wá sáyẹn náà ló ń fẹ́ kọ́ ọmọ ọ̀rọ̀ òun lóde ọ̀run ní gbogbo ìgbà tọmọ yìí ṣe ń lo èpè yìí tádúrà rẹ̀ ń gbà òòṣà tó ṣe kóbì fún lè yẹn ìyẹn ò sọ pé èpè yẹn lọ́lọ́run ọmọ yẹn o tàbí pé kò lọ́lọ́run ìyẹn ò sọ pé àta nírúnmọlẹ̀ à o a bàbá àmọ́ ọ̀nà tí a lè gbà máa sin ọlọ́run wa lágbà ń sin yẹn à ń ṣèsìn à dẹ̀ ń jọ́sìn à dẹ̀ ń jó à ń yọ̀ à ń yin ọlọ́run torí ọpẹ́ lọ́lọ́run béèrè lọ́wọ́ wa à dẹ̀ ń dúpẹ́ fún un ṣùgbọ́n ọlọ́run mọ̀ pé ayé ayé àkẹ́ni ó mọ̀ pé ayé àdáni ó mọ̀ pé ogun ti dogun ìbọn ó mọ̀ pé èèyàn lè wọlé kó kàn déédéé lọ pa èèyàn kó dẹ̀ lọ gbé kó má bàa sí pípa èèyàn láwọn bàbá wa ṣe wá ayé ní pé ọlọ́run o gbà wá káṣí rẹ tó bá pa wá lọ́mọ ó lè máa tú wọ́n sì fi agbára lé wọn lọ pé ẹ máa ró òkú yín bẹ́ẹ̀ ṣe máa ró òkú yín rèé tó ti pa á nígbà tá a wá ń wí yìí béèyàn bá ṣèṣì bá ènìyàn jà téèyàn bá kọ́mọ tẹ́ni ẹ bá kú mọ́ lọ́wọ́ tó wá sálọ tí ò jẹ́wọ́ pé à mo bá jà ló fi kú tó ró òkú yẹn yóò kú òkú yẹn ni ó pa á. <laughs> kábíyèsí bàbá kò ń ṣe òkú tó ń ròyìn gangan ló lọ pààyàn o òkú yẹn kọ́ a lọ fẹjọ́ ọmọ òkú yẹn a lọ fi kọ́rùn mọlẹ̀ lọ́rùn ni a lọ fi kọ́rùn mọlẹ̀ kan lọ́rùn ni pé ó yá wọ́n ti pa wá lọ́mọ o gbogbo tó pa á lọ́mọ yẹn kò gbọ́dọ̀ sùn kò gbọ́dọ̀ wo òkú yẹn wà òpin báwo ló ń ṣe fẹ́ gẹ̀tì ẹni yẹn òṣà yẹn wà á gbé àgọ́ òkú yẹn yóò wà á gbé wọ̀ sọtẹ́ni tó fẹ́ lọ pa á fi mọ orí ẹ̀ṣẹ̀ tí òun ṣẹ̀ òṣìṣẹ́ máa wọ aṣọ ẹ̀wù olóògbé yẹn ló máa wọ̀ sọ́rùn àmọ́ wa lọ máa yọjú sáwọn tó pa ní kọ̀ọ̀kan gbogbo ni ó máa dẹ́mi wọlé gbodò yóò fún wọn ṣẹ̀sín ẹ tó máa yà ń wèrè yóò yà ń wèrè wọn ò sá jìnnà ìwà ìbàjẹ́ ò wá dínkù kò ní sápàyàn láàrin ìlú nígbà tí ẹ̀sìn wa délé ní tí wọ́n ní ká má ro òkú mọ́ tẹ́ ẹ sọ pé ẹ má jà aróko o tọ́lọ́run kọ́sùn ní ká máa ṣe o ẹ mọ iye òkú tó ń kú lójúmọ́ báyìí ẹ mọ iye òkú tó ń sùn lókè pẹ̀ ẹ mọ iye èèyàn tó ti dẹ́mi ẹ̀ légbodò lẹ́ni tilẹ̀ mọ́ yìí ṣẹ́ni kàtàná ṣẹ́ni kàtìjẹ́ta nítorí pé ogbẹ́ tó lọ pààyàn ti mọ̀ pé àpagbé làwọn ó pa àkùsẹ́ tó fẹ́ rókú ẹ̀ mọ́ bí èèyàn kan bá pa èèyàn lẹ́ni kábíyèsí olúwo ẹ̀yin mo bá sọ̀rọ̀ bàbá kábíyèsí bàbá bẹ́ẹ̀ ọkọ bá pààyàn lẹ́ni tá a dẹ̀ ró òkú yẹn lẹ́ni tó kú yẹn pa gbogbo wọn ǹjẹ́ ẹlòmíì ó dìde pé ó fẹ́ pààyàn lọ́la ẹ̀sìn wo la wá mú wá fún wa lẹ́nìí o tí ò lè gbé wá níjà lójú ọ̀nà yẹn tá a wá nìyẹn lágbára rẹ̀ máa sìn ọlọ́run láwọn tá a lólùgbèjà lánàá àwọn ọmọ yorùbá tá a lólùgbèjà lánàá ah, ṣe bí yorùbá ní bí ẹ bá máa gba àkàrà lọ́wọ́ ọmọdé á tiẹ̀ ní bíríkì tí ó fi tàn án jẹ báwo la ṣe wá ṣe tiwa o àwa tá a lólùgbèjà lánàá tẹnìkan wá mẹ́sìn wá dé wa tó mẹ́sìn wá fún wa pé ọmọ yorùbá o ẹ ìṣèlúkàdé máa kírun o níbo ni àlàáfíà tí àlùkùránì ńlá sílẹ̀ fún wa pé tó pa á lọ́mọ o ká ró òkú yẹn bàbá yìí tàbí ká gbà báyìí lọ́fẹ̀jọ́ ẹ̀sán ọlọ́run o tí òkú yẹn ó fi jà tí àṣebàjẹ́ ó fi dẹ́kun dúró tó fi dẹ́kun wà bàjẹ́ kò sí yẹn a ò ró òkú mọ́lé nísìnyí à ń sin òkú ní ìlànà Islam wọ́n dẹ̀ tún pa ẹlòmíín lé ẹ̀ lọ́la wọ́n pọ̀ ọmọ èèyàn lé ni wọ́n tún pọ̀ ọmọ ẹ̀ lọ́la wọ́n dẹ̀ pa gbé nílẹ̀ Yorùbá tí ò ṣẹlẹ̀ rí ẹ jọ̀ọ́ o kábíyèsí bàbá nígbà tí olókùú òdẹ ró òkú ẹ̀ yìí ǹjẹ́ òṣà tó máa ń fòkú kọ́ lọ́rùn ǹjẹ́ ó lọ béèrè fún ara ẹ pé dandan o ẹ gbọ́dọ̀ ró òkú bí o òṣà ò ní lọ béèrè nígbà tẹ́ ẹ̀ fi òkú yín kọ ní ọrùn mọ́ tá a bá fòkú wa kọ lọ́rùn ni yóò tó lọ́jà kò dẹ̀ tí ìkú òǹbẹ̀ dọ̀la ọjọ́ kọjọ́ tẹ́ ẹ bá tó mọ̀nà dé díẹ̀ tẹ́ ẹ bá pè bó ṣe pè ni yóò tún dìde bó ṣe máa ń dìde tẹ́ ẹ bá ti pè kò ní dá sọ̀rọ̀ yín ìyẹn bẹ́ẹ̀ nípa ó wá ṣe ẹ báwo lọ́wọ́ òòṣà wá ṣe di bíbọ kábíyèsí bàbá inú mi dùn fún ìtàn tí mo gbọ́ lẹ́nu yín tí mo torí ẹ̀ wá gan-an o ẹ sọ̀rọ̀ nípa ádámọ̀ ẹ ní àwa ni ádámọ̀ ẹ torí pé kò sí ìran tó ń jẹ́ olórúkọ yẹn àwa la ní orúkọ yẹn ṣùgbọ́n kábíyèsí àbáyẹ ìran ti sọ wípé àwọn kan ló sọ ádámọ̀ lórúkọ <laughs> ẹ ìran ti sọ pé àwọn kan ló sọ ádámọ̀ lórúkọ ádámọ̀ àti éfà kan ni àkọ́kọ́ dá sáyé tẹ bá wo bíbélì pàápàá tó sọ̀rọ̀ náà bíbélì náà fi di ẹ̀ múlẹ̀ ipò ọlọ́run sì sọ pé ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa that is ìyẹn náà fi dìtàn àwa náà múlẹ̀ dọ́ndọ́n wípé lóòótọ́ àwọn orúnmọlẹ̀ ti wà láyé tó dàbí ènìyàn tó ń ṣèjọba ayé bí ènìyàn ṣùgbọ́n tí a porúkọ wọn ní èèyàn tá a pè wọ́n ní irúnmọlẹ̀ igbamọlẹ̀ ọ̀tàlélúgbamọlẹ̀ ọ̀kànlénírínwó ọmọ ilẹ̀ ọmọ ilẹ̀ la pè wọ́n àpè wọ́n lọ́mọ èèyàn. kábíyèsí bàbá ọmọ ilẹ̀ la àwọn a pe àwọn ní ọmọ ènìyàn wọ́n wá ní ẹ jẹ́ ká dá ènìyàn ní àwòrán ara wa wọ́n wá dá ènìyàn wọ́n ò pe ènìyàn ní ádámọ̀ o wọ́n ò pe ní éfà o wọ́n dá ènìyàn ọkùnrin wọ́n dá ènìyàn obìnrin àkọ́bí àkọ́dá ènìyàn ènìyàn lórúkọ rẹ̀ kò ṣe ádámọ̀ sáà ètò dá lóbìnrin ènìyàn ló kọ rẹ̀ kò ṣe àdámọ̀sà ènìyàn lènìyàn ń jẹ́ lẹ́yìn tí èèyàn wá bímọ báwo la ṣe máa dá ara wa mọ̀ kábíyèsí bàbá o ẹ ká máa pe ọkùnrin ní adámọ̀ adámọ̀ ká lè dámọ̀ ìtọ́yìn nù wò ẹni tá a fi amọ̀ ṣẹ̀dá ẹ̀ bíbélì náà ò takò pé kì í ṣe amọ̀ lọ́ fi ṣẹ̀dá ènìyàn àwọn aládẹ ní amọ̀ lóòótọ́ ojúlówó ọ̀rọ̀ nẹwà ṣùgbọ́n kó tó kọ ádámọ̀ ènìyàn ti wà àti dá ènìyàn ká tó dá ádámọ̀ àti dá ènìyàn ọkùnrin àti dá ènìyàn obìnrin tí gbogbo tó lódùmarè dá akọ abo akọ abo akọ abo ni tó bá dá akọ adá abo tó bá dá akọ adá abo inú mọ́lẹ̀ ọkùnrin inú mọ́lẹ̀ obìnrin igbámọ́lẹ̀ ọkùnrin igbámọ́lẹ̀ obìnrin bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni olódùmarè ṣe dá ogun tí ó dá sílẹ̀ ayé kábíyèsí bàbá ètò wọn tún dà bẹ́ẹ̀ tí mo fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ dáadáa fún wa ni pé ká lè máa tẹnumọ́ kábíyèsí o torí mo pé ìmísí kan ń bẹ nínú yín bàbá ìmísí yìí ni mo fẹ́ kẹ́ ẹ bá mi lò dáadáa láti fi gbé ìṣẹ̀ṣe lárugẹ fi gbé nǹkan ìní yín lárugẹ adé tó wà lórí yín àgbé wa látòdì ọ̀run adé ìlẹ̀kẹ̀ ni lọ́ọ́ fi ń pè wá ní ọmọ aládé ìṣẹ̀ṣe fún un ló fi pè á ní ọmọ aládé ṣẹṣẹ fún kábíyèsí bàbá adé tó wà lórí yín ní òrìṣà o ẹnikẹ́ni tó bá sì ti gbé adé yìí ó ti di òòṣà igbákejì òrìṣà ni igbákejì òòṣà ni o fún di èyí ènìyàn ló bí ádámù àbí ádámù ni tí ọgbà édẹ́lì èèyàn ló dẹ̀ ń di ọgbà kò sí ọgbà ní tó lódùmarè dá ó dá igi ni ó dá ẹlẹ́dẹ̀ ni àwa la ṣe wàá tó ń gbàtà àdáyé àwa la tó ọgbà igi àwa ọgbà ẹlẹ́dẹ̀ àwa ọgbà ẹran àwa ọgbà ẹkòkó àwa la ọgbà so àwa la yẹn so inú mi dùn fèsì tí mo gbọ́ lẹ́nu kábíyèsí àbá mo kàn ṣe àfikún yẹn fún yín ni wípé ènìyàn lolódùmarè kọ́kọ́ dá ènìyàn ló wá bí ó bí ádámọ̀ ó bí éfà ká lè máa dá ara wa mọ̀ láti dá àwọn ọmọ wa mọ̀ ẹ̀já máa fún wọn lórúkọ láti dá àwọn ọmọ wa mọ̀ ẹ̀já máa fún wọn lórúkọ bí kálukú ṣe bẹ̀rẹ̀ sí ní jórúkọ nù ṣùgbọ́n àwọn irúnmọlẹ̀ ti wà bí ènìyàn wọ́n lójú wọ́n lápá wọ́n lẹ́sẹ̀ wọ́n lẹ́nu wọ́n ń lọ wọ́n ń bọ̀ ìyàtọ̀ tó kọ̀ wá ń bẹ̀ ni pé wọn ò ní àǹfààní àti máa bí ènìyàn àti máa bíra wọn wọn ìbíra wọn wọn máa ń rọ̀ wá sáyé ni so fún di èyí kábíyèsí àbá ṣùgbọ́n nípa tó ṣàgọ́gọ́gọ́gọ́ tí mo wá fèsì sí fún yín ẹ gbọ́ bí Ifá ṣe sọ nínú odu rẹ̀ èjì ogbè ó ní ọ̀sán pọ́n gọrin gọrin àwòlé ayé òkùnkùn fẹsẹ̀ méjì kiri mu tẹ́lẹ̀ awo òde ọ̀run àwọn ni wọ́n lọ rèé gbé nígbó elégbé níjọ́ tí wọ́n fẹ́ lọ rèé gba nǹkan ìjà lọ́wọ́ olódùmarè ògún gba àsán òrìṣà alágbà ọ̀pá òṣòro jáko ṣàngó gba oṣé ọya gba ẹdùn àwọn ìyá mi gba agogo dẹ ọ̀húnmìlà gba ìgìdì ó wá gbé sí orí orí ọ̀hún wó ó gbé sí àyà àyà mì ó gbé sí ikù ikù dàrú ó wá gba ilé olódùmarè lọ ọ̀dọ̀ olódùmarè ló padà sí o ó kó ẹjọ́ rò fún olódùmarè olódùmarè ló wá fún léwé fá nígbà lọ́dọ̀ èmi orí pàgìdì mọ́ kó ju pẹ̀lú àtàrí kó máa fi sepo kó máa la tó bá gbé sórí olórí ọ̀hún ò ní wó mọ́ tó bá gbé sí ọláyà ọ̀hún ò ní mì tó bá gbé sí ikọ̀ oníkọ̀ ò ní dàrú kábíyèsí bàbá. èyí ìfihàn pé ó ṣe tí fi ń jagun gbà tó wà láyé látọwọ́ ọlọ́run ló ti gbà á agbára tó ń gbà lọ́wọ́ ọlọ́run wàá fi ṣẹlẹ̀ ayé nù ó dẹ̀ fi ń pagi ó pàrùngbè ó dẹ̀ ń ṣẹ́gun òdì ó dẹ̀ ń réyàn ta tí ó ṣe yẹn ò bá wúlò nílé ayé kábíyèsí bàbá ọlọ́run ò ní fún ṣàngó kò ń ṣe ṣàngó tó jọba lọ́yọ̀ọ́ lèmi sọ o ẹ má pàápọ̀ mọ́ra wọn ẹ ti gbọ́tàn fatima kọ́kọ́ palẹ̀ kan nípa Ògún Ògún gọ́gọ́ kọ́ o orúkọ rẹ̀ ń bẹ ó bògùn jórúkọ ni ṣàngó tó jọba lóde ọ̀yọ́ ó ń bá ṣàngó jó kọ ní o kò ṣòun lo ṣàtà ń bọ lọ́yọ́ o ọmọ oníṣàngó lòun o èèyàn ló bíhun sílé aládé kó tó jọba o ṣàngó yẹn kọ́ lèmi ń sọ ṣàngó irúnmọlẹ̀ lèmi sọ kì í ṣe ṣàngó èèyàn o lẹ́ni sì ifá ifá ifá ifá ló ń pe ifá lẹ́pẹ̀ mi ifá ifá ifá ifá ifá ifá ifá lékè lórúkọ tèmi èmi ò ṣe fá o. Ifálékè lórúkọ tèmi kí n tó máa jẹ́fá àwọn èèyàn ló yọ lékè kúrò lórí rẹ̀ tí wọ́n sọ di ifá nítorí pé ìmọ̀ mi nípa ifá kò kéré torí pé ìmọ̀ Ṣàngó tí ó jọba lóde Ọ̀yọ́ òkè nípa Ṣàngó àkọlé tó ń fún Ṣàngó ìmúra rẹ̀ bí ti Ṣàngó ni ìjẹun rẹ̀ bí Ṣàngó ni ló ṣe di Ṣàngó fún díẹ̀ yìí kábíyèsí bàbá gbogbo nǹkan ìjà táwọn ọ̀rúnmọlẹ̀ yìí lọ gbà yìí ọwọ́ ọlọ́run olódùmarè ló ti lọ gbà wá sáyé nígbà tí Ṣàngó wá ṣèjọba tán láyé tó fẹ́ máa lọ kò fẹ́ mú oṣé yìí lọ sóde ọ̀run ó fi ilẹ̀ fáwọn ọmọ rẹ̀ láyé ní tó dòṣàánú o pé tá a kì í mọ̀ tógun bá dé tí kan yóò lọ déédéé ẹ má kó padìyẹ ẹ mọ́rógbó ẹ má gbò ẹ lọ́ọ́ bọ oṣé yìí bí mo ṣe máa ń bọ́ o bí mo ṣe máa ń bọ́nu tí n bá fẹ́ lọ rèé ràn níṣẹ́ tẹ́ bá ti wá bọ́ ẹ fi ogún lẹ́fọ́ lọ́hùn ìyá náà ṣẹlẹ̀ lóòótọ́ àwọn ọmọ rẹ̀ sì ń bọ́ lẹ́yìn tó fi oṣé yìí sílẹ̀ pẹ̀lú gbogbo ètùtù tó ní kán ṣe wọ́n ń ṣe bẹ́ẹ̀ ogun ayé wọn dẹ̀ ń ṣẹ́ kábíyèsí bàbá àṣìṣe wo nínú èyí látọwọ́ ọmọ bàbá yẹn látọwọ́ ọmọ ṣòro. àṣìṣe olówó abẹ́wà látọwọ́ àwọn ọmọ Ṣàngó àti ẹlòmíín tó láǹfààní àti jàǹfààní yìí nígbà tó ṣe pé ń tọ́ ń bọ yìí olódùmarè ló fún wọn. ọmọlá sọ nínú odù rẹ̀ níbí kan ó ní ìrọ̀kẹ́ mi ìrọ̀kẹ́ idẹ ìrùkẹ́ mi ìrùkẹ́ rẹ̀ òkun àjèrè tí mo fi ń dáfá olódùmarè ló fún mi àbà ìtọ́ ọlọ́run fún òun pé kó wá lò láyé nìyẹn nígbà tí Ṣàngó tó ṣe tígbà tí Ọya ṣe tó tó ń lọ Ọya mú ẹdun títí rẹ̀ ó fi ilẹ̀ láwọn ọmọ rẹ̀ lọ́wọ́ bí mo ṣe ń ṣẹ́gun agbára tí mò ń lò rèé o agbára tí mò ń lò rèé o gbogbo tẹ́ ẹ bá fẹ́ ẹ má gùtàn ẹ má má gbòde bẹ́ẹ̀ o òòṣà tèmi kì í jàgbó o ẹ má má gbòde bẹ́ẹ̀ o ìwọ rẹ̀ ni o tẹ́ bá ti pàgbó fún kọ́ lè má sìn yín mọ́ o. kábíyèsí bàbá àṣìṣe wo ló wà nú eléyìí nínú àtẹ̀sílẹ̀ àwọn baba ńlá wa tí wọ́n dẹ̀ ń ṣe bẹ́ẹ̀ tó dẹ̀ ń dáhùn. bákan náà lògùn ṣe fi tiẹ̀ náà lẹ́ẹ̀lé wa lọ́wọ́ ògo olóòfin pé méje lògùn ògo onídàájẹ́ ògo oníbọ̀ òjé ògo onídà òjé ògo oníbọ òjé ògo oníbọ idẹ ńkọ́ àwọn agbára táwọn ní ni wọ́n jogúnlẹ̀ fọmọ wọn yìí ṣèbí lẹ́ni ìṣẹ́ wo ìbọn tí oògùn jogún ẹ̀ lẹ̀ ńlò òyìnbó máa ń lò dọ́là yìí òun lè máa kó lẹ́wọ̀n ọlọ́pàá lọ́wọ́ yìí tọ́wọ́ ọlọ́pàá máa fi ń lé olè bàràbàrà yìí ó mà ti dòṣà lọ́wọ́ wọn. <laughs> ó ti dòṣà lọ́wọ́ wọn ṣe ló ṣe pé ìbọn tọwọ́ wọn ẹ̀tù ló máa ń jẹ kó tó fọhùn tó o bá fún ní ata ìbọn ìbọn ò ní fọhùn bàbá mọ́tò lòyìnbó ṣe fún wa tá à ń gbé kiri àti jogún rẹ̀ lọ́wọ́ òyìnbó ṣùgbọ́n tá a bá repo sínú mọ́tò yìí kò ní rìn mọ́tò ti ṣàngó mọ́tò tí ó ṣe ṣàngó lágbo tá à ń pa fún epo mọ́tò ti ọya ní àgùntàn tá à ń pa fún un tá a fi ń pè é gẹ́gẹ́ bó ṣe fi í lẹ̀ bàbá òòṣà tá a bá wá nísìn mọ́ èyí tá a bá ti pè tí ò dáhùn mọ́ là ń lẹ́yìn rẹ̀ kábíyèsí bàbá o gẹ́gẹ́ bí ọba aláyélúwà orí ìlú ẹni tí gbogbo ìlú ń wojú rẹ̀ àtẹ́lọ́wọ́ yìí nìlú wa ọba aládé òkè ń lẹ́sìn kábíyèsí bàbá kí nìdí tọ́ba aládé kìí ṣe é lẹ́sìn torí ìlú ni kó má bàa ní paṣá tọ́ba bá ti jẹ́ mùsùlùmí tí kìsẹ́nì bá rojọ́ lójú rẹ̀ kò ní ta tọ́ba aládé bá ti jẹ́ mùsùlùmí tó bá ti pé kìsẹ́nì kẹjọ́ wá dé rẹ̀ kò ní mọ̀ ọ́ dà tọ́ba aládé bá ti jẹ́ oníṣẹ̀ṣe tó jó nífá tí mùsùlùmí kẹjọ́ wá lé rẹ̀ bí kò pa mùsùlùmí ní òní lójú rẹ̀ òun la rẹ̀ fi ṣe orí ìlú ìlú yẹn ò ní gòkè àgbà ọ̀tẹ̀ ò ní kó nínú ìlú yẹn torí tí ìran onífá bá gba tiẹ̀ ìran mùsùlùmí ò ní gba tiẹ̀ bí ìran mùsùlùmí bá gba tiẹ̀ ìran kìsẹ́nì ò ní gba tọba náà bí ìran kìsẹ́nì bá gba tọba yẹn ìran oníṣẹ̀ṣe ò ní gba tọba náà ṣùgbọ́n tíjà bá wáyé láàrin mùsùlùmí àti kìsẹ́nì ọba ló wà nípò àti parí ẹgbà tó ṣe fàṣà ó máa dájọ́ wọn bó ti tọ́ àti bó ti yẹ ní kábíyèsí bàbá àníntẹ́yìn ṣe yẹn ó kù díẹ̀ káàtó àníntẹ́yìn ṣe yẹn kù díẹ̀ káàtó ìlú ò ní dàrú bàbá kò sọmọ tá a máa mú ọkọ fún tí ò ní kọbi sákàkà rẹ kò sẹ́ni tó máa jẹ́ ẹlẹ́sìn kan tí ò ní fẹ́ sọ̀rọ̀ tó máa fífọ́ ẹlẹ́sìn rẹ kábíyèsí bàbá mo rí pé ọ̀jọ̀gbọ́n ni yín ni mo ṣe mú eléyìí wá báyìí tí mo wá bá yín sọ̀rọ̀ mo wá gbà yín lámọ̀ràn ni lórí àwọn nǹkan tó wà nílẹ̀ ẹ wá di tí ò bá yé yín bàbá òòṣà tó sìn òòṣà tó bọ àtòsí bí òrìṣà kò sí. Si kábíyèsí bàbá ẹ̀yin ẹ̀dọ́ wò tẹ́ bá wá pé eégún bìkan tégún ò bá jẹ́ ẹ ó ṣeé ṣe kó ṣe pé ilé eléégún tẹ́ ẹ yà sí yẹn wọn ò mọ̀ ń pa eégún bẹ̀ ni. bàbá ọba nìyí ẹ bá lóró ohun gbogbo tẹ́ ẹ bá fẹ́ mọ̀ bóyá eégún ń bẹ láyà bí òṣègùn láyẹn yẹn pé competition eégún sínú ilé yín náà ẹ porí wáyé gbogbo eléégún sí ilé yín náà kọ́ wá ṣòbọ́ ṣe dàgbà sí láàrin ara wọn ẹ̀rọ òdòdó dìmú ń bẹ̀ báwọn àgbàlagbà àjọ òun ni ṣe máa ń wá agbára àtijọ́ rínu tẹ bá pa agbára ògùn lẹ̀ ń wá tẹ bá délé ológun kan tẹ bọ̀gún yẹn tẹ̀ rí lájọ orí ògùn yẹn ẹ̀yin ẹ poríwá pé ológun sí competition ọba lẹ́yìn ẹ̀tọ́ ayé pé ó lè jẹ́ ẹni tẹ́ ẹ fojú di nínú ìlú yín tẹ́ ẹ kàkún lójoogun agbára ògùn yìí nínú ilé bàbá ẹ̀ ó lè jẹ́ òun ló jogun rẹ̀ tó ń pè tó dẹ̀ ń dáhùn tẹ́yìn kẹ̀ ò fojú ẹ̀ wò ó. so ọba wà nípò àti rí pé gbogbo ọrọ̀ ajé ìlú wa ò wọ́kọ kábíyèsí olúwo mọ́dù ọba òrìṣà ẹ dákun ẹ̀yin náà ẹ gbọ́ odò ọba odò ọba tí ń bẹ lóde ìwò báwo ló ṣe jẹ́ odò pọ̀ níwò ká tó yan odò ọba láàyò odò pọ̀ níwò ká tó máa forúkọ odò ọba pé ọba olúwo mọ odò ọba olúwo ọmọ odò ọba olúwo ọmọ odò ọba haba kí ló pa olúwo àti odò ọba pọ̀ bẹ́ẹ̀ bá warí tẹ́ ẹ̀ bá pé òkùnkùn ní pera ẹ̀ kábíyèsí bàbá bẹ́ẹ̀ pé odò ọba sọ̀rọ̀ yìí odò ọba ò ní dá sí i ṣùgbọ́n tẹ́ ẹ bá pé odò ọba bó ṣe é kẹ́ ẹ pé ẹ rí ìtumọ̀ tó fi ń jẹ́ bẹ́ẹ̀ nínú ìlú yẹn ẹ rí ìtumọ̀ tẹ́ fi ń bọ́dọ̀ yẹn jórúkọ torí àwọn tó nílùú yín wọ́n fi àṣírí pamọ́ sálẹ̀ ẹ̀bẹ̀ kábíyèsí bàbá o gbogbo nǹkan ṣẹṣẹ wa kò sí èyí tá à ń bọ ènìyàn ń bẹ́ẹ̀ agbára àmútọ̀run wa là ń bọ o tọ́ bàbá wa fún wa tọ́ sọnù bàbá dọ̀là mẹ́jọ ni àwọn bàbá ńlá wọn máa ń jẹ́ ká mọ̀ pé kò yẹ kéèyàn má sí ilé nígbà tí bàbá rẹ̀ ó bá kú. dọ̀là mẹ́jọ lọ́wọ́ bàbá wa máa ń jẹ́ ká mọ̀ pé kò yẹ kéèyàn má sí ilé jọ́ tí ìyá rẹ̀ ó bá rọrùn. torí wọ́n lè ní àṣírí kékeré tó fẹ́ file lọ́wọ́ wọ́n lè ní ọ̀nà tó fẹ́ tọ́ sí. iye ò ṣe é fowó lọ ra bàbá bí a bá ti pàdánù ìyẹn ó ti pàdánù ẹnu lẹ́nu orí àpèrè ọba lẹ́wà yìí gbogbo ìrírí tẹ̀ ń rí lórí àpèrè ọba yìí lẹ́ mọ̀ ẹ̀yin lẹ́ dá mọ̀ ẹ̀ lè sọ fún yàn. ṣùgbọ́n tákòkò àti lọlé bá ń tó ọmọ tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ẹ máa júwe ayé fún. ẹ̀yin lè jẹ́ mùsùlùmí lẹ́ni kí gbọ́dọ̀ pé mùsùlùmí ayé àtọ̀ ni kó ní pé ẹ fẹ́ jáde láyé kẹ́ pọ́nmi tí mo pé ìwọ ọmọ mi ò ní ẹ ṣòfẹ́ gbọ́ ní ẹ mùsùlùmí yóò ṣọ̀nà o bẹ́ẹ̀ ni nǹkan báyìí ni kò máa ṣe o etí mo sọ bẹ́ẹ̀ ni kò máa ṣe o tó fi rọrùn wọ̀ o tọmọ yẹn ò bá sọnù lákòókò tẹ́ ẹ̀ ń bá sọ̀rọ̀ yẹn yìí nìkan kọ́ lè ń sọ̀rọ̀ ẹ̀ ti wà pẹ̀lú àwọn ajogun ọ̀run ẹ̀ ti mọ fat ẹ̀ ti gbàdájọ́ ẹ̀ ti rí tẹ́ ẹ̀ rí ńgbà tẹ́ ẹ wà láyé òun lẹ láǹfààní àti sọ fún ọmọ yẹn ìdí nìyí tí ọmọ ò gbọ́dọ̀ ṣe jìnnà sóòbí rẹ̀ nígbà tá ara rẹ̀ ò bá yá torí àkókò kan bẹ tẹ́ pé òbí yẹn ò sí pẹ̀lú ẹ̀ mọ́ àwa jogun ọ̀run ló dẹ̀ ń bá ṣe gbogbo tí ò yé lánàá wọ́n ti fi yé ṣùgbọ́n kò láǹfààní àti padà wá ṣe mọ́ ọmọ tó bá wà lẹ́gbẹ̀ẹ́ yóò fún ní àṣírí yẹn kó tó máa lọ. lẹ́nìí tá a bá ń bọ ifá káàkiri gbogbo àgbáyé Ọ̀rúnmìlà là ń bọ ṣùgbọ́n Ọ̀rúnmìlà kọ́ ni fá. kábíyèsí bàbá Ọ̀rúnmìlà kọ́ ni fá ikin tọ́mìlà jogún lọ́wọ́ olódùmarè ni ló kó lé àwa ọmọ rẹ̀ lọ́wọ́ làfi ń ṣe làfi ń pè é tóun bá kóun bá wá rújú tá bá ti dá ikin yìí á gbóhùn Ọ̀rúnmìlà Ọ̀rúnmìlà kọ́ ni ó sọ̀rọ̀ olódùmarè ni ó fọhùn ohun àjàgùnmàlè la máa gbọ́ tàbí ká gbọ́ tó olódùmarè ọba látara pé báyìí lọ́mìlà ṣe ń dá ikin yìí tó bá rújú láyé tó dẹ̀ ń gbóhùn olódùmarè tó dẹ̀ ń mọ̀nà àbáyọ sí ìṣòro tá a ní láyé. kábíyèsí bàbá o mo lérò pé àlàyé mi yìí òun yé wa dáadáa mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi lágbọ̀yé ọba olúwo ilẹ̀ yorùbá lẹ dádé lórí ilẹ̀ agbára lẹ jọba sí. Si ilẹ̀ jagunjagun lẹ́wà tẹ́nìkan kì í dúnkokò mọ́ba aládé kábíyèsí ọmọlúwo ẹ tọ́ wọn ọrùn mọ́lẹ̀ yìí wò bóyá wọ́n ń bẹ àbí wọn ò sí. ẹ̀fún ọmọ alágogo dẹ́ èèdì ọmọ alágogo òjé bàbá ẹ̀fún òní fún yín o èèdì òní dìyín tí ó bá ṣe pé orí ahọ́n lẹ ti ń sọ wípé òòṣà ti kúrò láàfin ẹjẹ́ ojú orí ahọ́n o bàbá tẹ́ ẹ bá rin ara yín ní ìhòhò tómi bá tẹ̀yìn wọ̀gbìn lẹ́nu ẹ ya adọ́run mòótọ́ o èmi ò fẹ́ kẹ́ ẹ ya adọ́run mòótọ́ torí mo mọ̀ wípé ọ̀jọ̀gbọ́n ènìyàn ni ẹ mọ̀ wàá gbàgbé pé ẹni tó mọ òdodo tó wá ń purọ́ fún gbogbo ayé ayé nìkan kan ló ń purọ́ fún o ọmọ ẹ̀ wà nú ẹ̀ ní tó ayé yìí ó lè jó lọ́mọ rẹ̀ ó dìmú tí ó gbàgbọ́ pé bó ṣe jẹ́ nìyẹn tó ń bá wa lọ tán ta ni ó ṣe lé lẹ́yìn rẹ̀ bàbá ẹ wàrà yín rí ẹ wá ara yín rí kábíyèsí bàbá ẹ wá ara yín rí ẹ má sùn òyìnbó fẹ́ kó wa lẹ́rú ni òyìnbó fẹ́ sọ wá dèrò ẹ̀yìn wọ́n fẹ́ kọ́ máa láṣọ wa ọmọ wa wà kìsà wọ́n fẹ́ kọ́ máa ẹlẹ́nu wa ọmọ wa jẹ gúgún bàbá ẹ wò ó ẹ wò ó kábíyèsí bàbá ẹ wò ó gbogbo tá à pa ńlẹ̀ yorùbá òyìnbó la dẹ̀ ń kó fún un owó tá à ń kó fún ọ yóò dẹ̀ tún níyì nígbà tí mo pọ̀ wọn là ń bá arajà wọn là ń kó wa fún sí owó wa tiwa owó tiwa ló kéré ju gbogbo owó lẹ́ni kọ́ wọn lè là látara wa káwa lè máa tòṣì tá a mú dọ́là ẹ̀ kan délé báyìí wọ́n kó gbowó wa sí báàgì lọ ní o tá a bá fẹ́ lọ ra nǹkan lọ́dọ̀ wọn á wà ṣẹ́wó ṣẹ́wó ṣẹ́wó ṣẹ́wó ṣẹ́wó ṣẹ́wó ilé wa ga torí wọn ò ní gba náírà lọ́wọ́ wa dọ́là wọn ni wọ́n fi tajà fún wa lọ́hùn-ún kábíyèsí bàbá ẹja jì í nígbà táwọn bàbá ńlá yín tó máa ń ṣòro bó ti ń ṣe é ilé ayé ò bàjẹ́ báyìí tẹ́ ẹ bá ti pe ògùn tógun ò bá dá ẹ lóhùn ẹ pe àwọn ológun kó wá fi ibi tógun wà tẹ́ bá ti pe ifá tífọ́ ò dáhùn ẹ pe àwọn onífá kó wá fi ibi tífá wà hàn yín torí kò lẹ́tọ̀ọ́ kọba ọ máa mọ̀ ọ́n mọ̀lẹ́ ìgbàgbọ́ mi sọ pé gbogbo ẹgbẹ́ tó bá ti ń sọ ọ̀run mọ̀lẹ́ bí òtítọ́ ó ti pẹ̀rù mọ́lẹ̀ kò dáhùn ìgbàgbọ́ mi sọ bẹ́ẹ̀ fún mi ni mo ṣe wálé nìyí bàbá eégún bẹ bíi tàtijọ́ òòṣà wà bíi ti gbà ọ̀nì kábíyèsí bàbá olúwo èyí tẹ́ ẹ bá fẹ́ bẹ̀ níṣẹ́ ni kẹ́ ẹ jẹ́ ká gbọ́ tẹ́ ẹ bá bẹ̀ iṣẹ́ tí ò bá lọ ẹgbẹ́ rí wa tẹ́ ẹ bá pè tí ò bá dá ẹgbẹ́ rí wa fógùn ajẹ́pẹ́ tá a sin ìrọ̀ ló wà mẹ́nu níta gbéra ní dájú bàbá ọ̀ríjínà ní tá a sin lọ́dẹ̀dẹ̀ wa ẹ̀yin lẹ̀ wádìí ẹ̀ ẹ̀yin oníṣẹ̀ṣe gbogbo ẹ̀yin àgbààgbà tẹ̀ ń pìtàn irọ́ ṣe rí bí ọ̀rọ̀ bẹ́yìn yọdé ẹ̀yin lẹ fà o tẹ́ wá fẹ́ sọ̀bà aládé lẹ́nu ẹ̀yin náà gbọ́ nígbà tó bá ń bí ẹlòmíì léèrè ń di ilé rẹ̀ pé ha kí ló dé tẹ́ ẹ fi ń bímọ tẹ́ bá bímọ tán tún ṣe pé bó ti dọjọ́ méje ẹ àtẹ́lẹ̀ ẹ máa jẹ ẹ obìnrin tó bímọ lé yóò gbọdọ̀ jẹ kan níyọ̀ ẹ wàá gbé irọ́ dání torí ẹ̀sìn ẹ wàá gbé irọ́ kàbìtì irọ́ ẹ wàá gbé láwọn ọmọlọmọ lọ́wọ́ ọyìn ọmọ wa sọ àsọtúnsọ àsọtúnsọ àsọtúnsọ ẹlẹ́mìí àwọn sọ pé ẹ nílé wa ń gbà kan bàbá wa ló ń ra ẹrú ẹrú wèrè wo ni bàbá rẹ ń rà kiri ẹrú wèrè wo ni bàbá rẹ ń rà níbo ló kọ́lé ẹrú yẹn sí ẹ̀yin lẹ́ ń purọ́ ìtàn tí ọba olúwo dẹ̀ gbọ́ lọ́ba olúwo ń gbé yẹ̀wò ló wò pé eléyìí ò gbọdọ̀ rí bẹ́ẹ̀ ní tẹ́mi ṣe wá nìyẹn o kọ́ba olúwo béèrè ìtàn lọ́wọ́ wa máa fèsì sí wọn. ẹ̀yin tí ẹ̀ ń pìtàn ẹrú yẹn gbọ̀dọ̀ wá fẹ́ bímọ wọ́n wá gbé sókè àjà òkè àjà ló wá bímọ sí wọn ò fún lóúnjẹ àtẹ lóúnjẹ ló wá gégùn pé o pé tó bá ti bímọ nínú ilé wa yìí o tó o bá ti jẹ àtẹ yìí ọmọ ẹ ò ní yè ẹjọ ṣé gbogbo ìlú dẹ̀ ni wọ́n gbé lẹ́rú gbé gégùn ntẹ máa gbọ́ lẹ́nu kò dún náà nìyẹn náà lẹ́gbọ̀n jẹ lẹ́nu jẹ̀bọ́dé lẹ́gbọ̀n lẹ́nu Ìbàdàn lẹ́gbọ̀n lẹ́nu Ọ̀yọ́ kí ló dé torí ẹ̀sìn ṣé ẹnu kan ṣoṣo ẹ ló gégùn sí gbogbo ilé yín ni ẹ̀yin náà yẹ bo irọ́ lójú gbogbo ọmọ Yorùbá ìdílé tó bá ti bímọ nílẹ̀ káàárọ̀ òjíire tí aláboyún bá bímọ tán tó bá pẹ́ àtẹ ló bá ń jẹ fún ìdọ́jọ́ méje tí ò lè jẹ nǹkan oníyọ̀ ìdílé òrìṣà alá ni wọ́n o ṣẹ́ni gbọ́ mi ìdílé Ọbàtálá ọba táàṣà ọba takuntakun tí máa gbọ́dọ̀ ìrànjẹ́ òṣèlú máa wá yọ̀ fún ìyá ọlọ́mọ yẹn jàre kò dẹ̀ gbọ́dọ̀ bá iyọ̀ lọ́wọ́ rẹ̀ torí òun kì í fọwọ́ kan iyọ̀ torí pé òṣàlá ń bọ̀ wá yọ̀ fún ìyá ọmọ yẹn ń bọ̀ wá ṣètùtù fọmọ yẹn ń bọ̀ wá ṣòro fọmọ yẹn ni ìyá ọmọ yẹn ò gbọ́dọ̀ ṣe jẹ nǹkan yẹn ó gbọ́dọ̀ sá fún torí pé òṣàlá lè wọlé ẹ̀ wá torí tó bá ti jẹ ìwọ yẹn òṣàlá ò ní wọlé ẹ̀ kò sí kò tí òṣàlá ó ṣe fọmọ kò ní í ṣe ni ó kọ̀ lọ́mọ nù òṣàlá máa lọ tiẹ̀ òṣàlá dẹ̀rẹ̀ ọmọ tí ò bá yọ̀ fún ó ṣeé ṣe kí àwọn ọ̀tá láǹfààní àti rọrùn ọmọ bẹ́ẹ̀ níṣẹ́ burúkú torí kò sámi òrìṣà lára rẹ̀ àwọn baba ńlá yẹn tó yẹ kó wá pìtàn òdodo fún yín wọ́n máa wá gbé ìtàn burúkú wá gbé lórí ẹrú wọ́n lẹ́rú ló gégùn sílé àwọn ṣé gbogbo ìdílé dẹ̀ lẹ́rú gégùn fún. ìdílé ọba ló ayé olóró tó ń ṣe ń bẹ̀ ìdílé Ògún olóró tó ń ṣe ń bẹ̀ ìdílé Ọ̀ṣun olóró tó ń ṣe ń bẹ̀ gbogbo ìdílé kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lólóró tiwọn orò òrìṣà ni ṣe ti gbọ́ ẹ̀yin tẹ́ ń pìtàn ẹ ti rí báyìí ìtàn tẹ́ ń pa fún olúwo ẹ̀mí mi sọ pé ìtàn tẹ́ pa fún olúwo gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n tólúwo jẹ́ ìtàn yóò jẹ̀ níhùn ẹ̀yin ò pìtàn ìtàn yóò jẹ̀ níhùn olúwo ti gbé ìtàn yín yẹ̀ wò ó ní pé kò solid kò ní kò sírísì kan tá a gbọ́dọ̀ fi wárí fún òrìṣà pẹ̀lú tọ̀tẹ́yìn payìn kábíyèsí olúwo kò rí bẹ́ẹ̀ ṣe ní kẹ́yìn wádìí ìtàn ibi tá ti bẹ̀rẹ̀ tán yín ni ibi odò ọba ẹ bẹ̀rẹ̀ láti ibi odò ọba odò ọba fi hàn pé àwọn bàbá ńlá yín nígbà tí wọ́n tó rí àmì tí wọ́n ń fẹ́ lára odò lára odò ọba ni wọ́n tẹ̀dó sí etí odò ọba ẹ̀yin wádìí ìtàn odò ọba èmi ò sọmọ ìwo mi kí pé tàn ló nílùú o mi ò yàbẹ̀ ṣùgbọ́n tó fi ń bá yín tẹ́ fi jẹ́ pé odò ọba olúìwó ọmọ odò olúwo ọmọ odò ọba ìjẹ̀ṣà sì wọ́n ní ọmọ òbòkun odò ní òbòkun ìran jagunjagun ló máa ń bódò alágbára dó ṣùgbọ́n báwo bá pinnu lọ́dọ̀ pé ẹnìkan ló dodo ìgbà tó wá dodo lọ́wọ́ wa ń bọ́ ọ́. kí ló ń fa ara ẹ̀ dà tó dodo irọ́ ni kábíyèsí bàbá irọ́ ni àwọn ìtàn rádaràda tó bàṣẹ̀ṣe jẹ́ náà nù ẹ má fi tàn túlù ú tẹ́ ẹ bá ti mọ̀ tàn ẹ filẹ̀ ẹ má pa á ẹ tó bá dẹ̀ sọ á ní bí mo ṣe ba lẹ́nu bàbá mi nìyẹn bàbá rẹ̀ ń kọ́ ṣó bá bàbá rẹ̀ lò ṣé bàbá rẹ̀ tó ń mọ̀ tàn kábíyèsí olúwo bó bá ṣe ni wọ́n ń bọ eégún ilé ẹ bá wọn bọ́ bó ṣe ni wọ́n ń bọ òòṣà ọjà ẹ bá wọn bọ́ ẹ má yí ayé padà torí tá a bá tún lọ tú yàrá agbára fín ìyàrá agbára tó ti ń túwò yìí o ìyàrá agbára nìkan tó ti ń ṣe ńlẹ̀ Yorùbá yìí o nǹkan ti ṣe yàrá ọrọ̀ ajé o ìyẹn ti lọ ọrọ̀ ajé ti tán ńlẹ̀ Yorùbá o kò sọ́jà tá a ta ńlẹ̀ Yorùbá mọ́ gbogbo ọba tó jẹ́ ńlẹ̀ yorùbá kí lè jọba lé lórí báyìí ọba kankan sálárì ló jọba lé lórí báyìí ṣọba tá à ń sọ sálárì fún ṣẹnu ẹ̀ máa tọrọ ṣọba tá à ń sọ sálárì fún tá a bá fẹ́ ṣe kankan lù ṣe yóò pé ká má ṣe é kábíyèsí bàbá ìwọ̀nba ló máa lè sọ̀rọ̀ torí wọn ò gbẹ́sẹ̀ lé sálárì rẹ̀ ni ẹ tó bá dẹ̀ lè máa sọ sálárì fún èèyàn ti fi hàn pé ni ẹ ti di wọ́kà sí ẹ̀ gbogbo ọba aládé àrídájú sọ fún mi pé ẹ ti di workers ìjọba ìjọba ládẹ pé ẹgbẹ́ ọba tó máa wá jábọ̀ fún ọba ńlé kò sọ kan ṣe tó bá kò jábọ̀ fún ọba ńlé mọ́sìn ọba ni ó jábọ̀ fún un wọ́n ní láìkó ẹ̀kìnrin ẹnìkan nífàwọ́ ẹ̀ ṣègbẹ̀dú àìmọye ẹ̀kìnrin tí ò kú táwọn ẹ̀dẹ̀ ti ń dún lórí ìlú báyìí látara wípé ọba wà láyé wọ́n rọ̀ lóyè àìmọye ọba tó ti rọ̀ lóyè ńgbà ẹ̀pọ̀ wọn lọ́ fi jẹ àwọn lọ́ fi jẹ kábíyèsí bàbá ẹ má jà á tún gbé yàrá agbára tọrọ mo bẹ̀ ni mo forí ládéládé mo e bẹ̀ yín mo forí lóyè lóyè mo fi bẹ̀ yín mo forí àwọn àgbààgbà àgbààgbà tó tẹ̀lé ìwòdó sílẹ̀ dè yín mo fi bẹ̀ yín ẹ má jò torí yín bàjẹ́ bàbá wa lẹ̀yìn jẹ́ ẹ̀ ẹ̀yin ló kù tá a fojú jọ ní yàrá àṣẹ̀ṣe ẹ̀yin tá a tún fojú jọ náà lọ ti ń gbà lọ yìí ẹ̀yin tá a fojú jọ náà lẹ́tún ti ń tẹ̀lé wọn lọ yìí kábíyèsí bàbá tí èèyàn bá ti dórí àpèrè ọba ẹjọ́ dìfamú ẹjọ́ máa dáfá pé ìwọ ọfá lórí ìlú tí mo jọba léyìí kí ni kí n ṣe tílu yóò dọjà owó báwo ni màá ṣe rí tèmi jẹ nínú ìlú yìí báwo ni màá ṣe rí ìlú yìí lò báwo ni ìlú yìí ó ṣe sọ mí torí pé kò sí kankan mọ́ ń lù ú ifá ni yóò máa wá yàn lẹ́bọ kábíyèsí bàbá tó bá bẹ̀rẹ̀ sí ní dá tó ń rú tó ń tẹ̀lé ojúlówó ètùtù tí fa làálẹ̀ ìyanu ni ó wá ṣẹlẹ̀ láìpẹ́ àwọn nǹkan tí ò lérò ó wà máa wá wọ̀lú ẹ̀ wá tí wọn ní gbé kọ̀ǹdíṣọ̀n rárá mọ́ tẹ́gbọ́n ní ó tún gbé wọn ní kọ̀ǹdíṣọ̀n torí ló làlá òun láláṣẹ lórí wọn ṣùgbọ́n tó gbọ́ balùwẹ̀ lọ ń bá èèyàn tó lọ ń bóyìí bó pé ẹ̀ẹ́dẹ̀jọ́ wa gbélé ṣáá sílùú mi ẹ̀ẹ́lẹ̀ mo nílẹ̀ mo nílẹ̀ tó ń tẹ̀ka tí mo fẹ́ ta fún ẹ mo nílẹ̀ tí ó ń tẹ̀ka tí mo fẹ́ ta wọ́n á rà lọ́pọ̀ lọ́wọ́ ẹ̀ tóun ló wá fi lọ̀ wọ́n ìràkúrà ni ó rà á yóò sì di aláàrífín ọmọ ìlú yóò wá bàjẹ́ lórí ipò àṣẹ ìwà ní sílẹ́nu rẹ̀ tó wá wá ara rẹ̀ tó bá tún dèlù tán tó bá ń pàṣẹ fún wọn nígbà tó bá ń kọ́lé wọn kọ́lé iṣẹ́ wọn wọn ò ní gbọ́rọ̀ sọ́ba lẹ́nu torí ọba ló fowóra olófò ara rẹ̀ wá wọn lọ àwọn kọ́ ni wọ́n wá ọba wá kábíyèsí bàbá àwọn bàbá ńlá yín wọ́n ti ṣèlú yìí pẹ̀lú ọ̀nà ìrọ̀rùn ẹ jáwé ìwò bàbá nígbà tá a ti kó yàrá àṣẹṣe àlàáfíà wo ló ti ẹ̀wọ̀ ní ìwà bàbá sá. olúwo mo dùn ọba òrìṣà kábíyèsí bàbá nígbà tí ẹ ti ń kẹ̀yìn sí ṣẹ̀ṣe lọ tá ń wọnú ẹ̀sìn lọ yìí láti bí ọdún díẹ̀ yìí àlàáfíà wo ló wọ̀ lúlu yìí wá tá a lè fi tọ́ka pé ah, ṣèbí ń gbà tá a gbẹ̀sìn ní oríire báyìí wọ̀lú wa bàbá kàkàkà oríire ju orí ibú là ń ṣe orí ibú là ń ṣe nígbà tá a gbẹ̀sìn làwọn ọmọ wa fìbọn kára ọmọlé tó ń para wọn dànù. tẹ́nìkan ò lè mú wọn ta ló lè dọ́rú ẹ̀wò ń gbà nígbà tó máa bẹ̀rù Ṣàngó ṣòǹgbó gbé jáde nínú yàrá rẹ̀ yóò gbé síta gbangba báyìí yóò gborí èèyàn tó pa yóò gbé sáyà àyà rẹ̀. ta ló lè dọ́rù ẹ̀ ò ń gba yóò gùn ún. ó dà bàbá àwọn ẹ̀sìn tá a wá gbà yìí ẹ ká dúpẹ́ pé ẹ̀rí wà wọ́n tún bá a ṣe débi pé a lè fi júwe nígbà tí wọ́n ti gbẹ tá ti gbẹ̀sìn yìí ń sìn tá ti gbẹ̀sìn tá gba mùsùlùmí wọlé tá gba kìrìsìtẹ́nì wọlé bíbélì àti àlùkùránì sìn la fi ń búra fún pẹ́sidẹ̀ntì orílẹ̀-èdè wa òun náà la fi búra fún gómìnà wa la fi búra fún chairman wa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ <laughs> kábíyèsí bàbá mélòó ni bíbélì ti pa látìgbà tí wọ́n ti ń kówó jẹ o nínú wọn o olúwo ẹ wo ẹ̀yin sá <laughs> bí ẹ ṣe wà lórí àpèrè ọba yìí àwọn gbogbo bẹtẹ ẹ lè dánwò mbẹ torí wọ́n gbé adé lé yín lórí yálà wọ́n ṣòro pé o yálà ọ̀rọ̀ yín ò pé o adé ń bẹ lórí yín ẹlẹ́rìí ìlú ẹ̀yin lè wá wà láàrin wọn ẹ̀yin lè wà láàrin wọn tẹ́ ẹ bá ṣe ohun tí ò sunwọ̀n <laughs> ilẹ̀ ó béèrè lọ́wọ́ ẹ̀yin torí kìí ṣe bíbélì lágbélẹ̀ yìí lọ́wọ́ tó ẹgbẹ́ gbọ́dọ̀ ṣe lọ́wọ́lọ́wọ́ ló mọ̀ lẹ́sìn fẹ́ yín ni torí pé wọ́n lọ́rùn yín níṣẹ́ ẹ̀ẹ́dẹ̀ tí ìdèbí tí wọ́n rán yín lọ kò lè lẹ́yìn ṣùgbọ́n tẹ́ ẹ bá ṣe kan míì lórí àpèrè tẹ́ wà bàbá tó bá ti ń yíwọ́ nítorí fi ń pè yín lọ́ba nìyẹn o tó ìgbàgbọ́ mi sọ fún mi pé ẹ̀ tí ìdalẹ̀ ìlú torí ẹ̀ lè dalẹ̀ ìlú kó má lẹ́yìn kábíyèsí bàbá ẹ̀ lè dalẹ̀ ìlú kó má lẹ́yìn torí adé ń bẹ lórí yín ẹ̀yin ò fi bíbélì gorí àpèrè tẹ́ wà àwọn tá a wá fi bíbélì búra fún dórí àpèrè yìí kábíyèsí bàbá àwọn tá a fi bíbélì búra fún débi tó ń dé yìí sá kí lọ mú bọ̀ fún wa mélòó ló ti ṣáájẹ inú wọn ẹ ṣe jẹ́ àwa pín sí méjì ká fi bíbélì búra fẹ́nìkan ká fògùn búra fẹ́nìkan ká wá ní kẹ́ńtà fògùn búra fún ẹ kó lọ kówó jẹ. àwa táwọn búra fún ká tún wá rọ pé ó yá lọ́kọ́ òye jẹ́ ayọ̀dá fún ẹni kó lọ ná lẹ́yìn tá ti búra fún o ẹ ó rí ntójú rẹ̀ ó rí yìí ògùn ó pàdánù ni torí a ti fi ògùn ṣọ́ owó yẹn àtàwa àtòun ògùn òmẹ́nì kankan mọ́ ju olódodo torí a ti fi ògùn ṣọ́ owó yẹn. a ti fi ògùn ṣọ́ owó yẹn bàbá tá a bá tún wá búra ńlẹ̀ Yorùbá bí wọn bá tún jalè tó gún ọ̀pá a bá tún yè díẹ̀ wò ni pé láyé kò búra ẹni tó búra fún ti dalẹ̀ a tún yè díẹ̀ wò ẹjẹ́ lọ́wọ́ ẹni tó búra yìí ó ti búra èké kò gbógun wá bí tó gbé búra irin lásán ló fi búra ńbẹ kò pé ogun ó ti pa ó dà ṣe tó bá fi oògùn gọgọgọgọ búra lóòótọ́ mẹ́wàá ó ṣẹlẹ̀. kábíyèsí bàbá tóun bọ́ wá rújú bó ṣe ń rújú yìí ẹ̀yin lè wà nípẹ̀ta lè wà bá ń lè bẹ́ẹ̀ àkábíyèsí o àwa bá yín ẹ dákun ẹ ràn wá lọ́wọ́ ẹ gbè wá níjà kí á lè jọ jagun pé oògùn ni ká máa fi búra tó bá lọ sórí àpèrè ẹ̀yin náà lọ́tún ti ń wìn ní mọ́ wa lọ́wọ́ yìí ẹ̀yin tẹ́ ẹ wà nípò àti ràn wá lọ́wọ́ kájọ jagun pé sẹ́ bẹ́ẹ̀ bá máa jẹ ààrẹ ilẹ̀ Yorùbá Ògún ni ó fi búra Ṣàngó ni ó fi búra ẹ̀yin lẹ ti kẹ̀yìn sí Ṣàngó àtògún yìí kábíyèsí bàbá kìlọ̀ láwa gan-an lórí àpèrè tẹ́ ẹ wà ọba dẹ̀lẹ̀ yín kì í ṣiṣẹ́ àmà tó máa lò lọ́dún mẹ́rin tó máa kú òǹbẹ̀ ẹ̀yin ò ní kú òǹbẹ̀ lọ́dún mẹ́jọ kábíyèsí bàbá ọjọ́ kú ni o ọjọ́ ọkú lọ́jọ́ òsinmi ǹjẹ́ tí gbogbo ọba tó wà lórí àpèrè ilẹ̀ yorùbá lẹ́ni tó bá wá dàbí tiyín báyìí tó sọ pé dandandandan kò sí nǹkan tó ń jó òòṣà tá a wá àgírí bẹ́ẹ̀ tá dẹ̀ gbalẹ̀ yorùbá tí gbogbo ọba yìí wá lo bíi tó seventy years wà ń bẹ lórí lórí lórí àlefa tó ní fifty years wà ń bẹ lórí àlefa ǹjẹ́ ń bo lẹ́rù báyé yìí máa wà láàrin ọdún seventy years yẹn. ah kábíyèsí bàbá ẹ̀yin ò gbọ́dọ̀ wọ mọ́tò tẹ́ fẹ́ wọ̀ yìí ihun tó bá rú yín lójú lórí àpèrè tẹ́yìn wà ní kẹ́ wá díẹ̀ ká fi hàn yín sá ihun tẹ́yìn bá fẹ́ mọ̀ nípa ìṣẹ̀ṣe tẹ́ ẹ̀ tí ìrílẹ̀ ní kẹ́yìn béèrè ká fi hàn yín tẹ́ bá fẹ́ ká pe dóòṣà fún yín tẹ́ bá fẹ́ ká pe mọ̀lẹ̀ tẹ́yìn fẹ́ rán mọ̀lẹ̀ ṣẹ́ tẹ́ fẹ́ kó jẹ ẹ̀yin ẹ jẹ́ ká bọ̀ kábíyèsí bàbá agbára yìí bẹ́ńlẹ̀ Yorùbá tí èèyàn máa ṣètùtù láì lo oògùn tí ìyanu á dẹ̀ ṣẹlẹ̀ oògùn tí gbogbo ayé ń lò yìí Yorùbá pàápàá bọ̀ wọ́n ní oògùn ló lọ́jọ́ kan ìpọ́njú orí ẹni ló lọ́jọ́ gbogbo that is oògùn dàbí bàtà lọ yáwó lọ́jà ni o ẹ wá gbogbo orílẹ̀-èdè ń sìn àti di yáwóyáwó oògùn ní ọ̀pọ̀lọpọ̀ dẹ̀ ń lò oògùn yìí náà sì ń gbàtà bá yáwó tá a sàn gbà ọ̀nìkan ò ní ṣe wá ọjọ́ ọ̀pọ̀njú lọ́pẹ́ ọjọ́ àṣírí bíbò káṣírí yasáré bò ṣùgbọ́n kó máa dùn lọ for life ọwọ́ orí nìyẹn wà á kábíyèsí bàbá olúwo mo du ọba òrìṣà àbọ̀rọ̀ lásọ fọmọlúàbí tó bá dénú rẹ̀ ẹjọ́ dòdìdì èyí tí mo mú wá fún yín lénìí nìyí o kábíyèsí kábíyèsí bàbá kábíyèsí olúwo mo du ọba òrìṣà ẹ padà sí ṣẹ̀ṣẹ̀ ìṣẹ̀ṣe ló lè ṣe é adé ìṣẹ̀ṣe ló wà lórí yín èmi wá jèrè yín padà sí ìṣẹ̀ṣe ni mo wá pè yín padà ni tí ẹ bá dẹ̀ fẹ́ padà síbì kan bàbá ń gbà míì gbogbo ẹ̀yin ọmọ yorùbá tẹ́ ń gbọ́ mi tẹ́yìn náà láǹfààní àti máa gbọ́ mi lórí ọ̀rọ̀ tí mo ń bá ọba olúwo sọ lọ́ọ́lọ́ yìí tá bá tiẹ̀ fẹ́ ṣẹ̀sìn kan ìwọ tó o ní agbára lọ́wọ́ tó o ní egbé àfẹ́ẹ̀rí tẹ́lifíṣẹ́ bá fọ́ lulẹ̀ egbégbé ń pa tó bá ààrẹ ń bàdàn ẹnìkan wá ní kó o ju ẹgbẹ́ yẹn nù pé kó wá gba jésù o ò ṣe kọ́kọ́ béèrè agbára tí jésù ó fi replace ẹgbẹ́ yẹn fún ẹ ó yẹ kó o béèrè agbára tí jésù ó fi replace ẹgbẹ́ yẹn fún ẹ kó o tó gba jésù yẹn dákun ìwọ tó o ti ní nǹkan kan tó sún ọ lọ́wọ́ ẹnìkan wá ń polongo nǹkan míì fún ọ kó o tó tẹ̀lé nǹkan polongo fún ẹ yẹn kò ṣe ní ẹ̀rí míì níbẹ̀ ọmọ yorùbá bá a bá gbẹ́rù wá sílẹ̀ tẹ́lẹ̀ tá a rìnrìn àjò lọ bí tá a gbé sílẹ̀ àwọn àbówó ń bẹ̀ tó bá ti rà ààbò wa ń lẹ̀lẹ́ ń bẹ̀ adẹ̀ kó wa wọlé agbẹ̀sìtọ́ èyí tá a tilẹ̀kùn mọ́nú ilé gan fìbọn gbé jáde. àdẹ̀ ronú pé nǹkan sọnù lọ́wọ́ wa ọmọ yorùbá nǹkan ti sọnù ọmọ yorùbá nǹkan ti sọnù nǹkan sọnù o nǹkan sọnù o nǹkan sọnù o ẹ̀yin ọba ládéládé ẹ̀yin lóyè lóyè eh, ẹ̀yin lẹ́lẹ́jọ́ rò tẹ́ ẹ bá dọ̀rùn torí ẹ̀yin ló lórí ìlú ẹ já bèè lọ́wọ́ ara wa pé kí ló máa ń ṣẹlẹ̀ ńgbà àtijọ́ tí ò bá sọ́ba lù tí ìlú fi máa ń dàrú gbogbo ládéládé tọ́ba ní à ẹ tètè lọ jọba ìlú yẹn o ẹ lọ jọba ìlú yẹn o tọ́dẹ̀ máa jọba ìlú tán láàrin oṣù kan tí ìlú dẹ̀ máa tutù pẹ̀sẹ̀ yẹn ká kọ́kọ́ béèrè lọ́wọ́ ara wa tábà tí wàá rí èsì sí yẹn ká wá padà lẹ́nìí ká máa béèrè lọ́wọ́ ara wa pé <laughs> ṣé lẹ́nìí ṣàlọ́ba lórí àpèrè tìlú dẹ̀ ń dàrú báyìí gbogbo tó máa ń ṣẹlẹ̀ nínú ìlú tó bá sọ́ba. So ló ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó bá dẹ̀ wà ẹ̀yin ládéládé ẹ̀yin lóyè lóyè ọ̀rọ̀ mi kàn yín tó bá ṣe pé agbára yìí lẹ́yìn ò rí àbí àwọn tó ń bọ́nú mọ́lẹ̀ fún yín nílùú yín ẹ ti bọ́ ẹ̀rí dáhùn ẹ̀ ló fà á tẹ́ fi fẹ́ lọ rèé gbẹ̀sìn ẹ wá ti rí ẹ pè wá kábàáyé wa láwàárí gbogbo ọba ẹlẹ́sìn ọba làwa àwa ò wá rí ọba fún àwa pọn ọba lé ni asabamasa ogun làwa àwa wá sa ọba láyé ni àwọn ò ní sọ̀rọ̀ òdì sórí àpèrè ọba ṣùgbọ́n àwọn ò ní lajú lẹ́ẹ̀kọ́ bá ó tójú wa bẹ́sìn lọ nígbà tí ọba gan kó tó oníṣẹ̀ṣe gan oníṣẹ̀ṣe ò gbàgbọ́ pàwọn la lọ́ba àbí babaláwo mélòó lẹ́yìn tó wá jókòó sáàfin níṣẹ́ la mú ilé ọba lọ́tọ̀ oyè ilé ifá tó wà lọ́tọ̀ àtòyè ọba pọ̀ mọ́ ilé ifá ọba mẹ́rin ọba ń bẹ ṣe ní àràbà jọba nílé ifá tó jẹ́ pé òun lọ́ba oníṣẹ̀ṣe nílé ifá olúṣẹ̀ṣe nù níṣe ni olúwo jọba léòṣà tá a mọ̀ pé olúwo lédì ni olúṣẹ̀ṣe lédì ni ìyàrá olóòṣà ló wà olóòṣà ni ṣe lóhun gbọ́dọ̀ pé láì lólúṣẹ̀ṣe olóòrìṣà ni bákan náà ni àwọn ti lé Ògún jọba tí kálukú jọba yàrá tiẹ̀ tí ọba ìlú wa jẹ́ olórí aládé bó ṣe wà lótú fẹ̀tẹ́ èdè nínú tí àwọn ti ilé ifá bá ní nǹkan tó rú wọn lójú ọba ni wọ́n lọ rèé rò fún un tíjà bá wá wáyé láàrin onífà tó lóòṣà gbogbo awo ilé ọba ni wọ́n wà kẹ́jọ́ lọ ọba oníṣẹ̀ṣe lòun kò ṣe gbogbo kò ṣe onífá kò ṣe olóòṣà kò ṣe léegun kò ṣe oníjàngó oníṣẹ̀ṣe ni ọba ìlú lòun olórí gbogbo ẹni tó wà nílùú lòun jẹ tí ọ̀rọ̀ bá wá délẹ̀ láàrin eléégún àtònífà ọba ó dájọ́ yẹn lódodo ni bónífà bá jẹ̀bi yóò dá lẹ́bi bẹ́lẹ́gùn jẹ̀bi yóò dá lẹ́bi tó bá dijọ́ kejì ọba onífà ó tún wá wúre fọba eléégún ó tún wá wúre fọba bọ́ọ̀ bàbá ṣe bẹ̀rẹ̀ nígbà tẹ́sìn jẹ́ mẹ́rin lùlù tí mùsùlùmí bá wá dé mo lérò pé ẹ̀kọ́ wọn náà jẹ ọba mùsùlùmí wọ́n dẹ̀ ń jẹ́ pé ní ìmáàmù tí kìsẹ́nì bá wá dé tó náà náà jọba kìsẹ́nì tó di mẹ́fà ẹ̀sìn tó wà lù di mẹ́fà nù nínú mẹ́fà ẹ̀sìn yìí ọba ọjọ́ lórí gbogbo aládé èmi rò pé bó ṣe yẹ ká tòlú nù tìlú fi ń gún tẹ bá wo ilé ọba sì olísàbára ọgọ wà ń bẹ ó lè máa kírun níta lè máa kírun kí àrò máa lọ mọ́ṣáláṣí máa lọ ṣọ́ọ̀ṣì kí ọjọ́ mú kójó nífà kọ́dọ̀fín kó jó lóòṣà kí gbogbo wọn joyè lábẹ́ ọba ìlú kí gbogbo wọn ní yàrá kankan kankan tó ti wá ẹni tí a bá fi joyè sí tó bá ń ṣe ló máa wà ń bẹ̀ ọba nìkan ṣoṣo ní ògbọ́dọ̀ sọ pé òun lẹ́sìn kan tó tó bá ti lẹ́sìn kan tí kìsẹ́nì bá fẹ́ joyè lábẹ́ rẹ̀ báwo ni ó ṣe ṣe tó dẹ̀ ọ̀pẹ́ tó fẹ́ joyè lábẹ́ yìí o mùsùlùmí ni o ẹ̀rú ó máa bá a gbọ́ láti pé kọ́ bá tọ́ yín sóhun lẹ́nu torí mọ̀pọ̀ bàgán lè tọ́ má jèlé sóhun lẹ́nu gbogbo ayé gbogbo ẹ̀yọ́ balọ́ba ẹ̀yin lọ́ba lọ́ba ló èlò yìí gbogbo ọba ládéládé ẹ̀yin ni mò ń bá sọ̀rọ̀ ẹ̀ ṣàánú wa àwa bẹ̀ yín ni kábíyèsí ẹ̀ ṣàánú wa ẹ̀yin ọba ládé ẹ̀ ṣàánú wa àwa ò pè yín ló níṣẹ̀ṣe nìkan àníṣe olú ìlú lẹ̀yìn ọba nìyí ẹ̀ ń ṣe lẹ́sìn kankan ẹ̀ ń ṣe lẹ́gùn ẹ ṣe olóró ẹ ṣe mùsùlùmí ẹ ṣe kìsẹ́nì ọba lẹ́yìn tí gbogbo wa jẹ́ ẹgbẹ́ rẹ́gbẹ́rẹ́gbẹ́ lábẹ́ rẹ̀ bónífá bá délé ọba rẹ́gbẹ́rẹ́gbẹ́ ilé ọba ni bí mùsùlùmí délé ọba rẹ́gbẹ́rẹ́gbẹ́ ilé ọba ni bí kìsẹ́nì délé ọba rẹ́gbẹ́rẹ́gbẹ́ ilé ọba ni ọba tó wá jẹ ó yẹ kó wò pé agbára wo gan ni mùsùlùmí ní tí fi í ṣèjọba gbẹ́gbára ẹ̀ fún mi mo fẹ́ máa lò gẹ́gẹ́ bí ọba gẹ́gẹ́ bí kún tèmi tó bá fọ ẹ lágbára títí tó ò rí lò tó bá rí lò ìyẹn kún tọwọ́ ẹ náà nù tí kìsẹ́ni bá mú tiẹ̀ wá ó pẹ̀lú tọwọ́ ẹ náà nù ìyẹn ló fi ń jẹ́ bàbá fún wọn bẹ́lẹ́gùn mágbára ẹ̀ ó pẹ̀lú tọwọ́ rẹ ní bọ́lọ́rọ̀ mágbára ẹ̀ ó pẹ̀lú tọwọ́ rẹ ní ẹ̀yin ládéládé ìyẹn lè fi ń jẹ́ bàbá gbogbo ayé bàbá ọba olórí aládé ti ìlú yín ẹ jọ̀ọ́ mo wá bẹ̀yìn ni o ìlú yìí kò sí nípò ìrọ̀rùn báyìí ẹ̀yin ọba ọwọ́ yín nírọ̀rùn wá ìdí rèé o tí wọ́n fi ń pariwo pé kò sí ọba nílùú ńgbà náà kì í sọ díẹ̀ fún yín gbogbo ládéládé gbogbo òrìṣà tó dìlú mú ẹnu ọba làṣẹ wà tó lóun ló gbadé kárí igbákejì òrìṣà ń bẹ lórí ọba igbákejì òòṣà yìí ni ó wàá kó òòṣà lójú bí ìgbà tí a mú iná lọ sórí transformer tí iná bá ti dóye transformer báyìí iná máa tàn ni tí wọ́n yà bá ti dóye transformer báyìí iná máa tàn ni bí èèyàn bá ti ru adédé wájú òrìṣà báyìí àlàáfíà máa jọba lù ní torí gbogbo àdúrà tó máa ṣe ń jọ́nà gbogbo ẹ̀ làṣẹ máa gùn nígbà tó lúgbó òun sọ̀rọ̀ ni tó bá wá sí ọba nílùú tìlú bá rí gbòdògbòdògbòdò bọ́ọ̀lù àìfẹ́ ṣẹ́gun kò sẹ́ni tó lè lọ sọ́dọ̀ òòṣà lọ sọ̀rọ̀ a máa retí bá ṣe jọba ni a sọ pé tá a bá ti jọba tó bá ti lọ sójú òṣì tó ti lọ wúlé lójú òṣì rẹ̀ àlàáfíà gbọ́dọ̀ jọba nínú ìlú àwọn díẹ̀ díẹ̀ nìyẹn nínú ìdí tí ìlú máa ń sá kíjokíjo tó ọba lọ́ba lóye ọba mélòó ló wá lọ sójú bọ òrìṣà lọ wúlé fún olùkọ́ báyìí ìgbà tó ti pèsè ẹ̀yọ́ bá wá ìṣàánú wa o àwa bẹ̀yìn lásìkò yìí kẹ̀ wá nǹkan ṣe sí orí yìí ò ní burú o mo wí yìí mo dúró ná ní yàrá ọba èkejì tí mo wá tàn mọ́lẹ̀ sí rèé àwọn èèyàn béèrè lọ́wọ́ mi lẹ́yìn tí mo parí program mi tí mo sọ nípa pé a fẹ́ tẹ fá pé a fẹ́ tẹ fá bonanza fún gbogbo èèyàn tó fẹ́ padà sí yàrá àṣẹṣe àwọn èèyàn wá ń bi mí léè pé báwo ló ṣe máa ṣe é ṣe tá bá tẹyàn bí hundred ní fá báwo lè tuntun wọn ṣe máa pé ah, owó owó tí mo ní owó tàbí kọ́ mú wá kéré báwo ló ṣe wá fẹ́ rówó fi ṣe tutù àwọn èèyàn wò pé báwo lè tutù ẹ ṣe fẹ́ lọ ó rú àwọn èèyàn lójú pé ah ṣé kí n tẹ́ ṣe pé fèkì nípa tí a fẹ́ tẹ̀ fọ́wọ́ èèyàn eléyìí ni mo ní màá wá tàn mọ́lẹ̀ sí tí bá ti parí lẹ́ni tí bá ti parí ọ̀rọ̀ ọba olú ìwò tí mo fẹ́ sọ̀rọ̀ sí ẹ. ẹ má gbàgbé o pé mo sọ pé gbogbo ọba ni ọ̀rọ̀ mi kàn gbogbo ọba tó ti wá bọ egúntégún ògbé ẹ ránṣẹ́ sí wa kábà yín dá sí ego ó gbè yín gbogbo ọba tó ti bọ òòṣà tí ò rẹ́ sí òòṣà ẹ̀yin ẹ ránṣẹ́ sí wa kábà yín dá sí lóòótọ́ lóòótọ́ tọ́kẹ́rú ó sá ṣùgbọ́n tọkọlówó rẹ̀ ó wà o ọba tá a sọ wípé èṣù gbewúrẹ́ tó pewúrẹ́ fèṣù tí ò sí ìyípadà kankan nínú ìlú ọba tá a sọ pé ṣọ̀ǹgó gbàgbò tó pa àgbò fún ṣọ̀ǹgó tí ìyípadà ọ̀wọ̀lú wá ọba tá a dẹ́sẹ̀ lọ́ba rúbọ ìlú o abájọ tutù ló tí àtìgbà tá a ṣèṣe mọ́ àtìgbà tá a ṣèṣe mọ́ àtìgbà tá a ṣe tutù àtìgbà tá a ṣe tutù tí ìlú ò yàtọ̀ sí kankan tá a máa ṣe kankan yàtọ̀ sí kankan torí ọba bẹ́ẹ̀ bá sọ pé tó ń ṣe lé tutù tó kò ṣe é dálẹ́bi àmọ́ ṣá orí àpèrè tó wà ẹ̀bí ń bẹ fún lóde ọ̀run òun ni kó múra kó wá ń bolókù sí tí ètùtù òfin gbà gbogbo ẹ tó lọ lé onífárí tó ti bọ fábọfá tí ò rérè fa <laughs> ó tó kó rẹ níbẹ̀ wò pé mo fẹ́ lọ máa kírun jáde bàtà bọ̀bọ̀bọ̀ náà kí la mú bọ̀ ń bẹ̀ ẹ ó tó kó jọ scam lójú ọyọ pé scam ní jáde wọ́n scam ẹ ní o ó tó kó jọ bẹ́ẹ̀ lójú wọn gbà tí wọ́n bá bọ́ tọ̀ rírì ẹ̀ wo ibi tó yà ni o àìrìnjìnà láì rábùkẹ́ ọ̀kẹ́rẹ́ bàbá túlẹ̀ pẹ́ a máa kayọ̀ jẹ́ kí sọ díẹ̀ fún ẹ nínú àṣìṣe tó bá yàrá ṣe ṣe lè tọ́wọ́ tó láyé ti ṣàtúnṣe ẹ̀ díẹ̀ rèé o tó bí yẹn ṣó o rí ilé ifá ifá ni wọ́n ń dá ń bẹ̀ ilé eégún eégún ni wọ́n ń bọ ń bẹ̀ ilé orò orò ni wọ́n ń bọ ń bẹ̀ ilé òòṣà òòṣà ni wọ́n ń bọ ń bẹ̀ ilé ògún ògún ni wọ́n ń bọ ń bẹ̀ ṣùwárí mẹ́rin lọ́mìlá ìyàrá mẹ́fà ló wà lójọpọ̀ fún babaláwo tó jẹ́ best solution sí òkè ìṣòro ẹ̀dá lóde àjàláyé tó bá délé fa tífẹ́ ò bá yẹ ẹbọ ayé àdìmú fífẹ́ bá balẹ̀ tí ò bá yẹ ẹbọ ó máa yan àdìmú tó bá jẹ́ ilé ẹbọ méjìlá pínlẹ̀ ẹbọ sí mẹ́rin níta dìmú tífẹ́ bá yẹ ẹbọ bí ò bá jẹ́ àkórú ó máa jẹ́ ẹ̀ṣà tí bá bá wọlé àdìmú tí ò bá jáde mọ́ orí ajáde mọ́ eégún bí ò bá jáde mọ́ eégún ajáde mọ́ òrìṣà bí ò bá jáde òrìṣà máa jáde ifá mo ń dá wa lẹ́kọ̀ọ́ ni o gẹ́gẹ́ bí mo ṣe lérí pé àwọn máa dára wa lẹ́kọ̀ọ́ lórí ètò tí ma ti ṣe. tí bàbá wa balẹ̀ tí bàbá wa bá dábàá ah eégún la ládìmú o yóò wá aṣọ fẹ́ni tó dábàá fún pé kó lọ rèé bọ eégún tó bá wá délé eégún eléégún ló yẹ kó ṣòro eégún kó pé ọ̀pọ̀lọpọ̀ eléégún míì mùsùlùmí ni o kò ń ṣe léégún babaláwo ò dẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ eléégún míì kìrìsìtẹ́nì ni o kò ń ṣe léégún babaláwo ò dẹ̀ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ eléégún míì òrẹ̀kú lásán ni o ẹtú kan ó rẹ̀ kó eégún lásán tẹ́ kó kó náà ká máa ṣọdún eégún ká gbé eégún ká fi eégún gba afẹ́ káàkiri lòun kò mọ̀kàn tó jẹ́ eégún. wọ́n wá délé rẹ̀ pé wọ́n fẹ́ bọ eégún kàkà kó mú ọ lọ sọ́dọ̀ àwọn tó tún jẹ́ léégún ẹ̀kú tó ń gbé kiri ní ògbé bọ́ta gbé kọ́ wá bọ́. ẹ̀yin náà já béè lọ́wọ́ ara wa jàre ẹ̀yin oníṣẹ̀ṣe náà tí wọ́n bá wá jẹ́ òmọ̀wé tó kàwé tó lọ fún sáyẹ́ǹsì tó ní ìmọ̀ tó pọ̀ tó wá ní kò lọ gbé eégún tó wá dọ́dọ̀ ẹnìkan tó wá gbé aṣọ jáde fún ẹ tó wá ń bọ aṣọ yẹn ṣé ò ní gbé yẹ̀wò nínú òye pé ṣé ẹ pé báyìí ṣé ò tí ì yàwé ṣé aṣọ yìí ni ó lọ rè é gbowó fún mi ṣé aṣọ yìí ni ó lọ rè é bá mi ṣe ogun ayé mi wàá rò bẹ́ẹ̀ nígbà tí tẹ́ ń bọ fún yàn tí ò yé tí ò yé àbá bẹ́ẹ̀ mẹ́ta là á bọ eégún lóòótọ́ o aṣọ táwọn wíyà lè pé eégún bọ lórí rẹ̀ kéégún sì gbà tó bá sì pé léégún ni lẹ́yìn tó bá ṣẹ̀ṣẹ̀ pé e, eégún bọ nínú lórí aṣọ yìí tó bá bọ aṣọ yìí tó ó láwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tó wọ́n papọ̀ mọ́ nǹkan kan lára aṣọ yẹn wọ́n wàá wọlé wọ́n wàá gbé aṣọ yẹn wọ̀ eégún ṣẹ̀ṣẹ̀ wàá bọ́ tán láti wàá wúre fẹ́ẹ́ tó wàá bọ eégún. ó ṣeé ṣe kí ogun ayé rẹ̀ ò ṣẹ́ tógun ẹ̀ ò bá ti tìkì. ṣùgbọ́n tó bá ṣe pé eégún gọ́gọ́gọ́gọ́gọ́ lọ̀rọ̀ kọ̀ bó bọ aṣọ yẹn dọ̀la bó gbé wọ̀ dọ̀la bó wúre fún dọ̀la dúrà rẹ̀ lè má gbà. babaláwo ò dẹ̀ mọ eléyìí òun ti sọ pé eégún la ládìmí bá ti tọ́ka pé eégún la máa lọ bọ́ ó wá kù bí wọ́n ṣe fẹ́ rí ojúlówó ọ̀ríjìnà eégún bọ̀ tí ìyànà ó fi ṣẹlẹ̀ lórí eégún ìyàrá àkọ́kọ́ nù níbi tí nǹkan gbé mẹ́ẹ̀. bákan náà ni yàrá òòṣà olóòṣà míì bó ṣe ń ṣe kó oṣù ló ti ń lọ sí dé òòṣà òòṣà rẹ̀ ò sì fẹ́ gbin òòṣà ẹ̀ ti sá lọ. ìkòkò lásán ló wá ń bọ fọ́wọ́n èèyàn wọn ò kúkú dáhùn lẹ́bi rí babaláwo ni wọ́n ń dá lẹ́bi ẹni tó lọ bòṣà ẹni tó lọ ní babaláwo lè tọ́ ní kó lọ bòṣà lá ó lọ níyàwó lóṣà lọ bòṣà lá àdúrà rẹ̀ ògbọ́n tó lọ lẹ́lòmíràn ó dẹ̀ kó lè babaláwo tó kọ́ sọ pé lọ bọ̀ṣà ẹ̀rí ò wá sọ pé à òṣà náà ní babaláwo lágbájá ní kí n lọ bọ̀ òṣà náà lágbájá tó ní kí n lọ bọ̀ èyí tí mo tún lọ bọ̀ mi dáadáa mo fi gbà dáadájú òṣà yìí ní í ṣe pẹ̀lú ìrìnàjò mi kó wa máa wádìí ń bolo òṣà òríjìnà ṣe kí ni mo ló ń wà ibi tó ṣe òjìnà wà ló ká wá ní kìí bá ṣe wá kẹ́ ìṣó òṣà ibi tó ṣe òríjìnà wà ní káṣà rẹ̀ ìyẹn ni àwọn nǹkan pàtàkì níbi tí nǹkan gbé mẹ́hẹ̀ mọ́ wa lọ́wọ́ nù. ṣùgbọ́n lẹ́ni torí ẹ̀ làwa ṣe di ọmọ àjàgùnmalè torí ọmọ àjàgùnmalè nìkan ṣoṣo péré ló láǹfààní àti bọ eégún kó tún bọ òòṣà kó bọ eérò kó tún bọ fá torí ilé àjàgùnmalè ni wọ́n gbé pín orò lọ́gbẹ́ pín tí kálukú gbégbá tiẹ̀ lọ ibẹ̀ ló lóṣà gbégbá tiẹ̀ ibẹ̀ ló ní gbogbo ìgbégbá tiẹ̀ so ń yàrá àjàgùnmalè tí bàbá sọ pé eégún láládìmú amọ̀bìtọ́ ìjìnà eégún wà tó bá lóṣà làdìmú amọ̀bìtọ́ ìjìnà òrìṣà amọ̀bìtọ́ wà amọ̀bìtọ́ gbé confam tí wàá pè tí wàá bà bẹ́ẹ̀. táwọn sọ fún pé kò sí eégún táwọn sọ pé kò sí òòṣà òòṣà wà o so ká mú yẹn sọ́wọ́ sí ṣùgbọ́n fún béèrè tí ọ̀yọ́ wa béèrè lọ́bi pé báwo la ṣe fẹ́ ṣe é ta máa tẹ fata tó máa dóṣù fọwọ́n èèyàn lọ́fẹ̀ẹ́ yìí lówó pọ́ńkú yìí tó dẹ̀ máa rọrùn tètùtù wọ́n dẹ̀ máa pé mo wá rẹ́rìn wọ́n ní ṣe nínú owó iná la máa rẹ́rán la máa ra gbá la máa ra owó mo wá rẹ́rìn ẹ torí ẹ̀ la ṣe papọ̀ mọ́ ọdún fa kó lè pé ni torí ẹran tá a pa lọ́dún fa yìí lọ́jọ́ ọdún yìí ẹ̀rọ tá a pa tírélà ò lè kó màádùn tá a bá pa ò lóǹkà ewúrẹ́ ò lóǹkà ẹlẹ́dẹ̀ ò lóǹkà àgùntàn ò lóǹkà mi ò fẹ́ mọ èyí tí ó lè jẹ́ ètùtù rẹ tí ò ní sínú gbogbo nǹkan oṣù kò sí tí fáà rẹ fẹ́ yàn lábẹ́ ọ̀run yìí tí ò ní sínú gbogbo nǹkan oṣù tó wà nílẹ̀ a máa pa tó bá wá délé tó tí kò bá yí padà fún ọ wàá dẹ̀ máa dẹ́ tutù ara rẹ̀ ṣe létaléta àmọ́ kò tiẹ̀ kọ́kọ́ pé bẹ́ẹ̀ kó bá bẹ́ẹ̀ kó tiẹ̀ pé bẹ́ẹ̀ kó bá bẹ́ẹ̀ kó rán fà rẹ níṣẹ́ kó lọ kó bá fà rẹ sọ̀rọ̀ kó gbà kí ìgbésí ayé rẹ tiẹ̀ yí padà lábọ̀ ọ̀fà dánwò náà so ètùtù eléyìí máa pé o èsì sí ìbéèrè tí ẹni tó béèrè ọ̀lọ́wọ́ mi béèrè sínú pé bọ́ọ̀lù ayé fẹ́ ṣe nǹkan ètùtù ṣáà ní ṣètùtù fani a máa ṣe ó máa pé o torí náà la ṣe papọ̀ la ṣe papọ̀ la ṣe papọ̀ másìkò ọdún kíkọ má bàa máa dí ìkan lọ́wọ́ oòrùn pé oòrùn máa pé o ọ̀ríjìnà nífà tá a fẹ́ tẹ̀ torí pé nǹkan ti wọ́n ìlú ti dàrú àdẹ̀fẹ́ kì í ṣẹ̀ṣẹ̀ ó ní ènìyàn kankan lára àwọn tí ó ti tẹfá lànà tífá ti kẹ́ tífá ti gẹ̀ àwọn ni wọ́n gbé àwọn owó kọ̀ọ̀kan lẹ̀ láti fi ran ètò yìí lọ́wọ́ pé kó lè máa lọ bẹ́ẹ̀ ẹ̀ẹ̀kan là á ṣe lọ́dún tẹ́lẹ̀tẹ́lẹ̀ oṣù karùn-ún ọdún la máa ń ṣe é kó tó di pé àwọn èèyàn tó sọ pé sẹ́ àwọn wò pé ó ti ń jìnnà jù kó jẹ́ ẹ̀ẹ̀mejì láàrin ọdún ìyẹ̀sìn ìjọ ládẹ̀ gbé dání nítorí ìjọba ti sọ pé wọ́n fẹ́ náà la máa bá wọn fẹ́ so tí wọ́n fẹ́ bá wá kẹ́wọ̀n náà lọ́dún yìí tí wọ́n bá láǹfààní àti ran ètò yìí lọ́wọ́ lọ́dún tó ń bọ̀ ìwọ náà á dá sí tó ń pọ̀ náà ti jẹ àǹfààní ètò èlé tá a ṣe mo lè pé àlàyé mi yé gbogbo wa ọ̀rọ̀ mi ò ní jù báyìí lọ ní abala ifá ní ṣókí àmọ̀ràn mi wá rèé o tí mo máa fún gbogbo ọmọ kóòtù òjìire nílé lóko lẹ́yìn òdi gbogbo ọmọ Yorùbá orí adé ò ṣeé sọ̀rọ̀ sí ṣe rí bí mo ṣe bá Olúwo sọ̀rọ̀ mi ò bú Olúwo mi ò lálé ọba torí pé adé ń bẹ lórí ọba o tí bá ti pọ̀ Olúwo Olúwo ẹni tó wà lórí àpèrè kan lolúwo o adé orí rẹ̀ lólú ìwó o tí bá ti pe olúbàdàn olúbàdàn ẹni tó wà lórí àpèrè kọ́ lolúbàdàn o adé orí olú adé orí rẹ̀ lolúbàdàn o ẹni tó jókòó yẹn òun gbé adé olúbàdàn ó gbèrú sórí ni ó ti wá di olúbàdàn of ìbàdàn land tí bá ti pe olúbìnrin of ìbìnrin adé tó wà lórí olúbìnrin gangan lolúbìnrin o òun ni gbákejì òrìṣà o adé orí olúwo ni gbákejì òrìṣà ẹni tó wà lórí àpèrè lé ní òun lọ rí ru adé ni ó dàbí orè kú bíyàn bá ti gbé ẹ̀kú eégún wọ̀ sọ́run ó ti di eégún ẹni tó ń lọ́kọ́ léégún o ẹ̀kú tó gbé wọ̀ ẹ̀ gangan ni eégún tó bá ti wá gbé wọ̀ ó ti di eégún ó wá kú níbo lójú òṣì eégún yẹn wà níbo lòṣà eégún yẹn wà so ọba tó bá ti wá dé adé sórí tó ti di òòṣà níbo lòṣà ẹ̀ gangan wà ibo lójú òṣì òòṣà ẹ̀ wà ẹ̀yin tẹ́ ẹ fọba jẹ ṣé ẹ fi agbára ọba gan ṣé ẹ fi lọ́ba lọ́wọ́ bọ́ ẹ̀yin afọba jẹ ilẹ̀ Yorùbá èyí tẹ́yìn náà ṣe ní ọ̀rọ̀ yìí ló ń jó wọn o ìkàlẹ̀ yìí náà torí ẹ̀mí mi sọ pé tẹ́ ẹ bá fèèyàn jọba tẹ́ ẹ ṣòro rẹ̀ tó pé tẹ́ ẹ gbé agbára ọba lé lọ́wọ́ tó ń pè tó ń dáhùn kò ní pe Jésù o kò ní pe ànábì o ẹ̀yin afọba jẹ ilẹ̀ Yorùbá ṣé ẹ ṣe pé iná ti gbẹbọdè sórí àpèrè ọba aládé sórí ọba ń pé ṣé agbára ọba ń bẹ lọ́wọ́ ọba àṣẹ tí ọba fi ń pàṣẹ ìlú ṣe é gbé lọ́ba lọ́wọ́ ṣá ṣé ọba tẹ́yìn náà ò gbé àṣẹ ní lọ́wọ́ tó wọlé gẹ́gẹ́ bí ordinary person ọba tó jẹ tí ò ní kankan tó fi ń pàṣẹ ìlú ọba tí ò ní kankan tó fi yàtọ̀ sẹ́nì kejì rẹ̀ ọba tí ò ní kankan tó fi yàtọ̀ séèyàn ẹ wá ní kó má jò ń patí ẹ ní kó gbọ́ kí ni ó kí ni nísìsiyìí tí ò ṣe ní jójó yẹn náà eégún wo ló ń bá sọ̀rọ̀ tó ń rí òòṣà wo ló ń wọlé lọ kí lóòrèkóòrè irúnmọlẹ̀ olóńpè tó gun bá dé ẹ̀yin afọbajẹ ilẹ̀ Yorùbá ṣẹ́yìn pàápàá mẹ́tutù ṣẹ́yìn pàápàá mẹ́tutù mọ́ tẹ́ ẹ̀ bá mọ ẹ wá ẹ igbá ìwà ìjọ kìíní àná ṣóṣì wà lọ́wọ́ ọba aládéṣá ṣé gbogbo ọba aládé ló sì nígbà ìwà lọ́wọ́ ṣé èèyàn afọbajẹ ṣé ẹ gbégbá ìwà fún wọn tẹ́ ẹ bá gbégbá ìwà fọba aládé ọba òní ó pe Jésù ọba tó gbélé tó pàṣẹ èkó abẹ́ ìgbóríkì ọba ni ní ìlú tiwa wá ní gbégọ́ndẹ èṣù rí ìjòkó ó gbélé jago èkó ọba rìn ilẹ̀ ilẹ̀ mítìtìtì ó gbélé jago èkó ọba ní jẹ́bẹ́ẹ́ tó bá ti wọnú yàrá ẹ̀ tó ti gbé agbára lẹ̀ gbogbo ogun tó ń bọ̀ láti kọ inú yàrá ẹ̀ ni ó ti palẹ̀ ẹ̀ mọ́ ṣé òun ni ó pè Jésù ṣé òun ni ó pànọ́bì nígbà tí ò wá lágbára kankan tó fẹ́ sà láàfin tó dẹ̀ wo bí lu ṣe ń rí ṣé kò ní wọlé tọ̀ àfa lọ lóru ṣọba yìí ò ní wọlé tọ̀ pásítọ̀ lọ lóru ṣọ́nà tí pásítọ̀ bá wá ń là fún ṣé kò ní tọ̀ ọ̀nà tá àfọ̀bá júwe fún ṣé kò ní yabẹ̀ ẹ̀yin àfọ̀bá jẹ́ṣẹ́ iná ò ní nú ẹ̀ ṣé agbára ọba ṣì ń bẹ lọ́wọ́ ọba ẹ wọ́n ní kó bá wọlé kó lọ́ọ̀dẹ̀ ṣígbá wò ṣé igbá ìwà gan ń bẹ lọ́wọ́ ọba débi tí ó di gbá sí ṣé igbá kan wà lọ́wọ́ bàbá ìtọ́ ń ṣíwò ṣé kankan ń bẹ lọ́wọ́ bá tọba òkì rí kí ló wà nílé ọba á sì tọba òkì ń wò ṣàgbà àgàn pé sọ́wọ́ ọba aládé ṣọba gan mòde ọ̀run mọ́ ṣé kọ́kọ́rọ́ ilẹ̀kùn tó ń ṣílẹ̀kùn ayé sí ọ̀run ṣe é fi lé ọba lọ́wọ́ ṣáá tó fi jẹ́ pé ọba mọ̀ pọ̀ ọ̀nà àjà ilẹ̀ rí ṣọba gan mọ̀ ọ̀nà àjà alẹ̀ tó fi máa wàjà lọ tí ìṣèpọ̀ ọba ń lọ rèé kò kú dànù tàbá lọ́ba wàjà ṣé lóòótọ́ lọ́ba ń wàjà báyìí sìn gbogbo ẹ̀yà fọba jẹ́ ilẹ̀ Yorùbá ó mà kù sọ́wọ́ yìí àwa tá a bá ti ń fi àṣírí pamọ́ jù yóò sọnù mọ́ wa lọ́wọ́ ẹ dáwọ́ bò ẹ já dáwọ́ bò ẹ já dáwọ́ bò ṣé tẹ́ ẹ dáwọ́ bò báyìí sóyè ṣé kò ti sọnù mọ́ bẹ́ẹ̀ gbogbo ọmọ Yorùbá mo gbà yín lámọ̀ràn ẹ má ṣòro àìgbófọ́ba mọ́ ẹ má ṣòro ọba láàbọ̀ ẹ ó máa ṣe agbára lónìí ó máa ṣe agbára lónìí tábà ti gbàgbára lé lọ́wọ́ kò ní gbọ́ràn mọ́ tí ó wá gbọ́ràn báyìí gbà tẹ́ gbàgbára tẹ́ gbàgbára fún ṣó gbọ́ràn náà ó ṣe ṣe kẹ́ ẹ gbàgbára yẹn fún kó gbọ́ràn o kó mọ̀ pé òun ọgbọ́n agbára ń bẹ lọ́wọ́ ọba tí ò rí rẹ̀ gẹ́gẹ́ bí alágbára ó ṣe lè ṣe agbára kò ní ṣiṣẹ́ alágbára ọba kan ń bẹ nínú ìlú wa yìí lánàá nílùú tèmi wà lọ́wọ́lọ́ọ̀ yìí ọba kan ń bẹ ń bẹ lánàá kọ́nà kó forí jì í ọba ni tó bá dé ibi kan òun gba bíráìbù kó tó lọ nílé yóò ti bá wa tó láyé sọ̀rọ̀ tó bá ti dé ọgbà yẹn ní tó fẹ́ ní ìjọba ó ṣe òun ń là léjọba lọ́wọ́ ni kí jíjọba lè ń là léhùn lọ́wọ́ lánàá gbogbo ọba aládé padà síbẹ̀ ẹ̀yin afọbajẹ ẹ jẹ́ kó rò ọba ó pé ìwọ tó o dẹ̀ ìjọba náà tẹ́ ti di ọba aládé tí wọn ò dẹ̀ ṣòro fún ẹ pé tó sàgbára kankan lọ́wọ́ ẹ tó rí ẹ gẹ́gẹ́ bí pàgbára ò sí ìwọ náà wà á lọ síbi tó yẹ kó wà lọ má lọ síbi tó máa gbé lù ẹ́ ń jìbìtì ìwọ náà wà lójú ọ̀nà tó lè gbà wá tó bá kàn sí wa máa bá ẹ wá àwa máa bá ẹ wá jáde ó máa pè ó lè máa dáhùn in public ó máa pè ó máa dáhùn ọmọ pọ̀ bá ní ẹ tó bá ní gbogbo mo wí mo dúró gbogbo ẹ̀yin òṣòro ilẹ̀ Yorùbá ẹ̀yin pìtànpìtàn ẹ má pìtàn èké mọ́ ẹ má pìtàn èké mọ́ ẹnìkan ń lọ wá dòkúta <laughs> ẹ wá ní ká máa wá bọ òkúta yẹn. ẹjọ jọ òkúta tẹ́gà ọ wá bọ̀ yẹn ṣe ṣe tó fi dòkúta ẹ tó gun òbórí ẹ̀ ẹ má jà pàtàn irọ́ kan pé bàbá mi ló dòkúta kan síbi kan bàbá ẹ ò dòkúta òkúta yẹn màláìka wọnú ẹ̀ ni bàbá wọnú òkúta ni òkúta yẹn ti wà kí bàbá ó tó wọnú tí òkúta yẹn olùgbàlà ní gba bàbá rẹ lálejò ni. dájúdájú òkúta tó gba bàbá rẹ lálejò ó lè ran ayé lọ́wọ́ ó dẹ̀ lè ṣe ayé lóore bàbá rẹ kọ́ ló dòkúta ayé lólùwò ń fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ ṣùgbọ́n kólúwo má sọ pé kò sóòṣà òṣà ń bẹ o òṣà ń bẹ o òkúta tó ń wò yẹn tí ò bá ń jẹ́ òòṣà ni kò lè gbà yàn dání nígbà tí sọdàrà máa dòkúta ogbò tó wà lọ́wọ́ yẹn gé ọwọ́ ẹ̀ ni agbára tí fi ń ṣe gbogbo ogun tó ń jogún náà olódùmarè ó dẹ̀ gbókùtà ilẹ̀ ó dẹ̀ wọnú ẹ̀ ó dẹ̀ sọ fún agbẹ́tọ́ gbogbo tó bá ti dàbí ogun tẹ bá ti débì tẹ bá pè mí màá ṣe dá yín lóhùn so òkúta yẹn ti dàbí eh, agbede méjì ó ti dàbí ilẹ̀kùn tá a lè jòdè tó kọlẹ̀ kókókókókó kẹlẹ̀ onílé o tá a lè béèrè o lágbájá la béèrè o kí lẹ fẹ́ nǹkan bábáyìí la fẹ́ o bó ṣe ń ṣiṣẹ́ ìgbà tó wà láyé ni ó sì máa ṣiṣẹ́ yẹn nígbà tó lọ tán. ilẹ̀ tẹ́ ń wò yìí abetilukára bí ajere ni òòṣà kan lòun náà ṣùgbọ́n kò ṣe gbogbo bí ilé òòṣà ó láwọn abala ibi tó já àmì òòṣà ìdí nìyẹn tá fi máa ń dáfá ìlú ká tó tẹ̀dú síbẹ̀ á yẹ̀bẹ̀ ò pé ṣé bí ilé tí ṣé bí ilé tí tó o bá ti létí a máa tún tẹ̀síwájú ni ibẹ̀ yẹn ò lè jó lórí ìlú ẹrú ìlú ló máa jẹ́ ibẹ̀ yẹn ò lè kọ̀ntrólù ìlú àní tẹ̀dó síbẹ̀ torí bí ọba tẹ̀dó síbẹ̀ wọ́n padà wàá kó lẹ́rú lọ́la ni ah, àwọn bàbá tó ṣèwádìí eléyìí sílẹ̀ olúwo yẹn ò ṣe condemn náà wọ́n dábàá ìlú ìwòwò kan tó débẹ̀ gbogbo tó ń ṣe nínú ìlú ìwò tẹ́ ẹ bá ní díjìn tó jẹ́ ìtàn tẹ́ ẹ bá níkẹyìn padà sí kẹ́ máa ṣe ní ojúlówó ọ̀nà original tẹ bá ń pè tí ò bá dáhùn ẹ pé onífá ẹ dáfá ọ̀nà olóbàgbà dáhùn ní kí fọba yín dá sí i ẹ má nìkan ṣe é kábíyèsí bàbá yóò padà sípò ayé ó sì gùn ẹ má jẹ́ àtàrà wa sóko ẹrú o mo wí mo dúró o yóò dá fún gbogbo etí tó ń gbọ́ mi o gbogbo ojú tó ń wò mí yóò dá fún wa yóò rọ̀ wá lọ́rùn ojú ò ní tẹ̀ nìkan kan wa mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣí àìtó yìí kó dé ọ̀rọ̀ olú òun lé àbọ̀rú àbọ̀yè àbọ̀yè òṣìṣẹ́ eré o.